adúpẹ́ fún ọlọ́run ọba fún àánú àti ìkẹ́ lórí wa tó tún fi ìkẹ́ tèmi kún fún wa pé ká lè péjú síbí láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn bí à ń kọ́ kọ́lọ́mù máṣá ìkọ́ wa ní àkọ́yé ó sì rọ ẹ̀mí wa láti tẹ̀lé òdòdó ń ta bá gbọ́yé ẹ̀kọ́ tá à ń bá lọ lórí ojúṣe ọkọ àti aya síra wọn a ti kà dé item seven nínú ojúṣe ìyàwó sí no ojúṣe ọkọ sí ìyàwó ẹ item seven yẹn ó sọ báyìí ẹn tó bá ní sọ̀hí ọkọ̀ sunna apá kẹta lọ́wọ́ àwa ní page two hundred and twelve item seven sọ yìí pé lẹ́yìn àdéhìí abuzara àgbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ item seven ó ní nínú ojúṣe ọkùnrin síyàwó ẹ̀ ni pé ayọ̀ àlemaha òmùra dìníha wọ̀yàfúfáha alàtọ̀à kọ́kọ́ jẹ́ ẹni tí ó máa kọ́ ìyàwó ẹ̀ lẹ́sìn tí ó sì máa gbẹ́ lóhùn gbẹ́ àti ṣiṣẹ́ ọlọ́run àti ṣiṣẹ́ eré àti ṣiṣẹ́ ẹ̀sìn. téèyàn bá ń wá ọkọ àbí téèyàn ń wáyàwó àkọ́kọ́ tí ó máa ń wà lórí èrò èèyàn òun náà ni pé kọ́kọ́ lè gbọ́ bùkátà yẹn lọ́pọ̀lọpọ̀ máa ń tì kó lè gbọ́ jíjẹ mímu kó lè pèsè ilé níná lílò ó lè pèsè ẹ̀ bóyá kó tún ní àjẹsẹ́kù tí a fi lè mí sí àwọn tí wọ́n bí ni lára ní mìíire yẹn ni pé a lè ṣe àránṣe fáwọn tí wọ́n bí àwa náà kò sóbìnrin kan tó fẹ́ lọ́kọ tí ò tún roro eléyìí èyí tóbìnrin tọkùnrin máa ń ròyìn tiwọn òun ni pé àkọ́kọ́ náà kó dùn ún wò kó jóbìnrin tó sojú lọ́ṣọ̀ọ́ kó dẹ̀ jẹ́ ẹni tó máa gbọ́ sí lẹ́nu of course atọ́kùnrin àtòbìnrin àwa méjèèjì la jọ ń retí ọmọ látọwọ́ ara ẹni ṣùgbọ́n basically ọkùnrin ń fẹ́ sísà tó máa gbọ́ sí òun lẹ́nu tí ò ní gbóhùn lẹ́nu tínú òun á dẹ̀ máa dùn sí tóun bá tẹ̀ fẹ́ jù ẹ̀ pé ìyàwó òun nìyẹn obìnrin basically ẹ̀yin náà yàtọ̀ sí pé kọkùnrin ṣe jù ú tó ọkọ mi nìyẹn ó máa ń rù yín tó jẹ́ ní tí a lè ba yín gbé bùkátà náà so àwọn nǹkan tó máa ń lékè lẹ́nu ọkùnrin àtòbìnrin lélẹ́yìí tó dẹ̀ jẹ́ pé kò yọ ẹlẹ́sìn àbí aláìlẹ́sìn sílẹ̀ ṣùgbọ́n kan tó máa ń jẹ́ àlékún fẹ́ni tọ́lọ́mùbá ní kẹ́sìn òye òun náà ni pé èèyàn máa ń rántí pé kọ́kọ́ lè pèsè oúnjẹ kó lè dáṣọ síni lọ́rùn kó lè fúnni níná nílò gbogbo ẹ̀ pátá kò tí ì mú ìṣòro ọjọ́ ńlá kúrò níwájú ẹni ìṣòro pé kíláàsì jẹ́ kíláàsì jábọ̀ fọlọ́run ọba nǹkan kan téèyàn lè rí ṣe tíṣòro ọjọ́ ńlá yóò fi kúrò lọ́nà fún ni òun náà ni pé kéèyàn ó rẹ́sìn ọlọ́run ọba ṣe bọ́lọ̀ ń ṣe pa wá láṣẹ. tó bá wá jẹ́ pẹ́ni téèyàn fẹ́ ẹni tí wọ́n ní wọ́n sọ̀rẹ́ńdà gbogbo àṣẹ tí ọlọ́run bá fún dádì fún ni. a jẹ́ pé tí ò bá jẹ́ni tó ń fúnra ẹ̀ tẹ́sìn pàtàkì lẹ́mìí ẹ̀ ó ṣe léwu káwa fẹ́ ṣe tó òun lè máa jẹ́ ìdílọ́wọ́ fún wa láti ṣe é. tó bá wá jẹ́ dàkejì tó jẹ́ni tẹ́sìn wé tẹ́sìn pàtàkì lẹ́mìí ẹ̀ táwọn bá tiẹ̀ fẹ́ káàárẹ̀ òun á máa jẹ́ ìfúnlọ́wọ́ dáadáa fún wa kò ní í jẹ́ ká káàárẹ̀ láti máa ṣẹ̀sìn ló fi jẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá wá ṣe ọkọ tiẹ̀ lẹ́ni tó ń gbàníyànjú láti túbọ̀ tẹ̀síwájú nínú dáadáa ẹ̀sìn ṣíṣe àbí ṣe aya tó fẹ́ láya tí ó máa rán létí pé àbú kárí jẹ kárí mu kákọ́lé nìkan kọ́ la wá ṣe láyé o ẹjẹ́ kárán tí n ta máa fi jábọ̀ fọlọ́wọn ọba ẹni tọ́lọ́ ń bá ṣe ìyàwó àbí ọkọ tiẹ̀ lẹ́yìn tó ń ronú kan rí eléyìí a jẹ́ pé ó wà nínú àwọn tọ́lọ́wọn ọba ṣàkẹ́ jẹ́ pé èyí tó pọ̀ nínú àwọn èèyàn wọn ò ní rí oríire yẹn ló fi jẹ́ pé kì í ṣe tá a bá wọlé tán làásẹ̀ máa wá yan ọrùn yẹn ká tó wọlé ọkọ ká tó fẹ́ obìnrin wálé là ń láti ṣì mọ́ ẹni bá ṣì mọ́ criteria tí a fi yan ọkọ máa yàtọ̀ criteria tí a fi yan ìyàwó ó gbọdọ̀ yàtọ̀ tó téyìn ò bá kàkún ojúṣe kò ní í bìkítà láti máa wá criterion yẹn lára ẹni tó fẹ́ fẹ́ òun ló máa ń jẹ́ kó dàbẹ́ ni pé lónìí ohun táwọn òbí fẹ́ àti táwa tá a jẹ́ ọmọ wọn fẹ́ ó fẹ́ ṣe bí ẹni takora ọmọ bá wọ higher institution ó ti dẹ̀ wá gbọ́ àgbọ́yé súnà ó mọ pàtàkì ẹ̀sìn ju àwọn òbí tó bí gan lọ tó bá fẹ́ yan ọkọ òun wo bírọ́bà tó dúró wore tó jẹ́ pé á mójútó sí òun á dáàbò bó fóun níwájú ọlọ́run àwọn òbí ọ̀rọ̀ ẹ̀sìn òye àwọn délẹ́bù yẹn káṣá ti má ya kètè rí ṣùgbọ́n lọ́hùn òróró tó gbogbo dáadáa yòókù táwọn èèyàn máa ń fojú sí pé kò yẹ kọ́mọ ẹni má sórí ẹ̀ nínú márèèjì òun a máa lékè lórí ẹ̀mí wọn ju pé kọkùnrin lẹ́sìn kó mẹ́sìn kó lè kọ́ni lẹ́sìn lọ. ṣùgbọ́n táwa bá gbọ́ yé wípé á ojúṣe ọkùnrin ni kó dẹ́kun lọ́wọ́ dáadáa fáyà ẹ̀ àáwọ̀ àmọ̀ pé nígbà tó ti jẹ́ pé òun ló ń pàṣẹ ohun tá a fẹ́ ni pé kó já àpá àkúyàwó ẹ̀ kó mọ kéwù jùlọ kó gbẹ́sìn yìí jùlọ kódà kó ní mánú ju àwọ̀ ẹ̀ lọ ó fi jẹ́ pé òun ni a máa fa ìyàwó ẹ̀ gòkè because tóbìnrin bá ní gbogbo ẹ̀jọkùnrin lọ kò sọ márèèjì wọn dè wọ o ṣùgbọ́n ó máa ń sábà fẹ́ jẹ́ ìṣòro fóbìnrin láti fẹ́ fa ọkùnrin gòkè láláì ní kọsẹ̀ tó bá dé lẹ́bù kan ọkùnrin á máa fíìmù wípé ìmọ̀ tó ní ó ti fẹ́ máa mú un ní ìgbéraga tóun nígbà tó bá ní ṣe báyìí títí sani kò ṣeé ṣe bẹ́ẹ̀ ṣe báyìí àdéhùn takò ẹni tọ́lọ́n bá kú níwá rẹ̀ lẹ̀ lóòótọ́ tó bá ti gbọ́ pé ọ̀rọ̀ lọ́n takò ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá takò ó ṣeé ṣe kó rẹ̀ fún sísà ọ̀pọ̀ wọ́pọ̀ ni ọkùnrin tí máa lè ṣe làwọn náà ṣe máa ń bẹ lọ́n fún yín pé bó ṣe lóhùn kí tó yín ó pọ̀ tó tó jẹ́ kí tàwọn tẹ́ ẹ máa fẹ́ tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ so that èèyàn á lè sọ̀rẹ́ndà ọ̀tọ́rìtì yẹn fún un láláì tẹ̀ ní ìrólẹ̀ méjì so àwọn ọkọ ló hùwà kí wọ́n jẹ́ àáfàá fáwọn ìyàwó wọn sẹ́rí tí gbogbo ọkọ bá ń jẹ́ àfa nínú ilé ẹ̀ ọlọ́run ti ṣàánú sísà ó dẹ̀ ti ṣàánú àwọn ọmọ ẹ̀ torí pé lẹ́yìn kárí jẹ kárí mu kárí nǹkan tó di gbogbo ìyẹn lọ òun ni pé káwọn ọmọ ẹni ó mẹ́sì àwọn kan rí jẹ mu wọ́n ń rí san ìdààmú bá wọn lọ́wọ́ báyìí látara irú tí wọ́n ń fáwọn ọmọ àwọn nínú ìwé yìí pé kí ni wọ́n padà wá yà ń jọ iwájú tó bá wà ní kéékèèké tá a lè dájú mọ́ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí èèyàn tó mọ̀ pé pọ́blẹ́mù wà but nínú àwọn nǹkan kí nǹkan tí wọ́n ti gbè fún wọn lẹ́mìí nígbà táwọn kékeré yìí ìgbà tí wọ́n bá wá ń yọ òun bọ̀ tí wọ́n dé stage adolescence uh, age twelve thirteen lọ sókè ìgbà yẹn làwọn ìgbèkúgbè yá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára wọn ló máa ń di pé àwọn ọmọ máa fẹ́ lu agídí ló máa di pé wọn ní fẹ́ gbọ́rọ̀ tóbi lẹ́nu àwọn àṣàkáṣà tó ti gbayé àwọn ọmọ òfẹ́ máa fi lo ìgbésí ayé wọn tí òbí ò bá wá jẹ́ ní tó dúró déédéé tí bàbá jẹ́ ní tóun náà ké tó fa tó ń bá wọn mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wọn nínú ilé àfi tọ́lọ́n bá tún wá fi àwọn àfáà rẹ̀ ṣàánú ẹ̀ ládùúgbò tí wọ́n ń gbé tí ò bá rí bẹ́ẹ̀ ewu wà lórí àwọn ọmọ yẹn púpọ̀ wàláhì so la ṣe ń bẹ lọ́run yìí pé àwọn ọkọ wa bó ṣe lè ká àyè ha tó ká máa gbé wọn lóhùn jẹ pé káwọn náà wáyè kí wọ́n tẹ̀síwájú nípa ẹ̀kọ́ ẹ̀sìn wọn èèyàn kì í kéwú tán ibikíbi tí wọ́n bá wà báyìí ń ṣe lè wù kódà bó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ wákàtí kan lọ́sẹ̀ òun náà fi ń lọ gba síra wákàtí kan lọ́sẹ̀ ẹ̀ẹ̀mẹ́rin lóṣù ó ní iye tó jẹ́ lọ́dún bó ṣe rí ní last year kan ló máa rí ní year yìí tó bá di next year á tún improve ká dẹ̀ máa ka àwọn òwe tó jẹ́ translated works ó fi jẹ́ pé èyí tá àti ẹ̀ lè fi lárúbáwá gbọ́yé a máa fi èdè tá a mọ̀ a máa fi gbọ́ àwọn ìdájọ́ ẹ̀sìn yíyé tó fi jẹ́ pé táwọn ìyàwó wa bá ń béèrè ìtọ́sọ́nà a máa mọ kí la lè máa sọ fún wọn kò kọ́kọ́ jẹ́ ẹni tí ó máa kọ́yàwó lẹ́sìn ara ojúṣe ni. now uh, فكما أن الزوج مطالب بحسن العشرة أفاني bá a ṣe ṣe ní ọ̀ràn yàn fọkùnrin wípé ìbágbépọ̀ rẹ ó gbọdọ̀ wá bí ó ṣe wáyé láàrin òun àtìyàwó ẹ̀ ó ní bẹ́ẹ̀ náà la ṣe ṣe lọ́nà yàn fún wípé kó má jáfara rárá láti máa kọ́yàwó ẹ̀ lẹ́sìn kó sì máa gbẹ́lòǹgbẹ́ ṣíṣe é àti mímọ apá òfin ọlọ́run ọ̀bà mọ́ ọ̀tọ̀ ni ká máa kọ́ àwọn ará ilé ẹni ní tó ọ̀tọ̀ ni ká máa gbọ́rún lè ń jẹ́ ká sì máa pa wọ́n láṣẹ dídúró ti tí wọ́n mọ̀ kẹ́rí tó bá jẹ́ pé ká ṣíkírà ká kọ́ ìdájọ́ ẹ̀sìn sórí ìyẹn ni tó ṣùgbọ́n gbígbé wọn lóhùn bẹ̀rẹ̀ sí ni pé èyí tá a mọ̀ ká lò ó ìwà ṣe gbogbo wa la máa ń ṣe léyìí bákan náà gbogbo wa la lójú kòkòrò kéwù torí pé kéwù nǹkan téèyàn fi yan gan ni tí wọ́n ní àtúnṣà ìhà kùránì tán kò sẹ́ni tí ò ní ní respect fún ah brother yìí mọ hadith but ká wá lò ó especially láàrin lọ́kọláya ibi ká kù sí yẹn tẹ́ pé ojú ara àta ò tó wọ́n fẹ́ ká máa gbẹra wa lóhùn pé èyí tá a mọ o ká dúró tì í bóyá business àbú ó ṣe bákan ó wà rò pé sísà ibi tó dé yìí òun máa gbowó èlé tó má jẹ́ yìí lè máa sọ fún pé wẹ́ẹ́ kàtẹ́ ti bọ́ ní eléyìí àbú ẹ̀rọ jù gbà á ẹ jẹ́ ká mọ̀ yìí pé àwọn tí wọ́n ń gbà á tọ́lọ́run lóhùn bínú sí necessity làwọn náà rò pé justify káwọn gbà á kò sẹ́nìkan tí a fẹ́ gbowó èlé tí ò mọ̀ yìí pé owó èlé ò dáa torí pé ó wà exploitative ó múyàn jẹ lọ́wọ́ ṣùgbọ́n ìpọ́njú làwọn náà rò pé justify káwọn gbà pé àwọn òkú kórìbò ní ìsásí kì í dẹ́ ṣàìríbò ní ìsásí àwa la fẹ́ change status a rò pé a ti attain bóyá business tá à ń ṣe multimillion naira business ni ó fẹ́ pajúdé tá a bá rówó èlé ti support ẹ̀ táwa ṣe business tí ò tó yẹn tá a máa fi rí nǹkan fi bọnu ṣètọ́nì wo máa sọ fún pé àpadà sí ibú ni so ó ń nù kó máa sọ fún àbò pé ẹ ká lọ́jú gbélé yìí school wa tá a bá fi kọ́ a few classrooms sí àwọn mọ́tò pọ̀ sí i lẹ́yìn eléyìí a ti ṣètò ọba ànígbà mímọ́ àfẹ́ rí bẹ́ẹ̀ fáwọn ọkọ wa so nínú tá a fẹ́ ni pé èyí tá a mọ̀ kọ́kọ́ jẹ́ ní tí ó máa gbẹ̀yàwó lóògbẹ àti lò ó èyí tá a sì mọ̀ kọ́kọ́ jẹ́ ní tí ó máa kọ́ wa wọ́n ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ń sọ nínú quran ó ní ní sọ́rọ́tù tahrim yá ayélujára dàbí na amanu qu anfusakum wa ahlikum naran waquduha an-nas wal hijara ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba tẹ́ gbàgbọ́ nítòdodo ẹ kìlọ̀ iná jahannama fúnra yín àti fún àwọn ará ilé yín síwájú kẹ́ tó kìlọ̀ ẹ̀ fẹnikẹ́ni ìtumọ̀ àyà yìí orí ara ẹ ìyàwó ẹ àwọn ọmọ ẹ bẹ̀ ń báwọn èèyàn bá ṣe wá súnmọ́ wa sí bẹ́ẹ̀ ni iṣẹ́ jíjẹ́ fún ọ ṣe ṣọ̀rọ̀ ọ̀yàn sí kó tó lọ́ọ́ máa kan ẹni tó wà lọ́nà jíjìn so nípa eléyìí ojúṣe tí a ní síra wa ni wọn ní umu salama kíkẹ́ ọlọ́run máa bá a ó tẹ ń júwe fún wa nínú hadith kan wípé jíjẹ́ alásùnmọ́ <clears throat> fẹ́ni re kò mú wa mórí bọ́ nínú ìyá ọlọ́run bí ò ṣe pé ká tún máa gbẹra wa lóògbẹ ká máa ránra wa létí àti ṣiṣẹ́ re síwájú ọlọ́run kìbájẹ́ tẹ́nìkan mórí bọ́ nínú ìyá ọlọ́run tó gèdè kójá lásùnmọ́ fẹ́ni rẹ ni àwọn ẹbí òjíṣẹ́ ńlá sọlọ́láhùn àlẹ́sẹ́lẹ̀m wọn àbá tí ní láti ṣẹ̀sìn mọ́ wọn àbá tí ní láti máa ṣọ́kú ẹlọ́run kọ̀ọ̀kan ọlọ́run pàṣẹ ẹ̀kan mọ́ ṣùgbọ́n kí làmẹ́bí sọ fún wọn wọn ló jíṣẹ́ ńlá sọ pé ìyá abẹ ní abdulmani abdulmanaf la amlekulẹ́kù mílẹ̀láhi ṣe à ẹ̀yin ọmọ abdulmanaf yẹn ìdílé tí òun ti jáde wá ẹlẹ́mọ̀ o wípé kó àǹfọ̀sẹ̀kùn náírà ẹ kìlọ̀ fúnra yín ewu náà jahannama tọ́lọ́wọ́n bá dákalẹ̀ torí pé ìnìlá amúlẹ̀kùlọ́kùn ṣe à mi ò ní nǹkan kan tí mo fi lè gbà yín lẹ̀. ìyá fatima ìwọ fatima tó jẹ́ ọmọ muhammad ọmọ bíbí inú mi ló jẹ́ ó ní ọ̀pín nafsaki anara ìlọ́nà fúnra ẹ fẹ́ mi là amúlùkù lókè mí náà láì ṣe à mí ní nǹkan kan tí mo fi lè gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba. tó bá ń kiri àwọn ará ilé ẹ̀ nílẹ̀ báyìí kẹ́nìkan máa fara kó má sinmi sára lórí pé ọmọ ìmọ̀mù lòun ìyàwó ṣéèkù kan lòun bákan ní tọkọ òun ṣe jẹ́ àwọn bẹ́sẹ̀ ń lé mi rárá àjọṣe ni umu salama ní ibi tó jìṣẹ́ ńlá máa ń kì lọ káwọn pa òfin ọlọ́run ọba káwọn pamọ́dé àti pé káwọn máa jí sunkún sọlọ́run ọba lọ́rùn fún ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ àti pé káàánú ẹ̀ ó lé àwọn bá lórí iṣẹ́ tóun táwọn ti ṣe ó lè jíṣẹ́ ńlá jíjí ó dédé jí lóru ìjọ kan ìfẹ́kọ̀lẹ̀ nàbí rátàlẹ́yìnlá fọkọ́ọ̀lù subhanallah wọ́n nígbà tó jí ó jí bí ẹni tá a bá ní ó lálàkàlà bóyá ṣe máa ń jí dìde tó máa ṣe ẹ̀gùn anabi ni subhanallah torí pé àwọn ń pààyà pé kí ló ṣẹlẹ̀ anabi wa ni maada anzala layla mina fitna kí ni ntọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ lóru èmi yìí kí lọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ tí mò ń rí yìí tí nǹkan ọ̀hún sì jẹ́ fitina kí lọ́lọ́wọ́n ọba fi hàn àmọ́ àlàyé ẹ̀ ti pé àwọn àfáà gbìyànjú láti ṣàlàyé wọ́n níjọ́ tó jíṣẹ́ ńlá jẹ́ lójú orin tó pe èdè yìí bóyá nínú àwọn fìtínà tó padà wá ṣẹlẹ̀ níkẹyìn lẹ́yìn tó lọ tán táwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní yọ̀dà síra wọn tí wọ́n ń para wọn bóyá òun lọ́lọ́wọ́n bá ní kí wọ́n wá fi hàn án wípé ó wá rí píkṣọ irú nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ lẹ́yìn tóun bá lọ tán àbí kó jẹ́ fìtínà míì tọ́lọ́run fi pamọ́ fáwa tọ́lọ́run fi hàn òun tó jẹ́ pé fífi hàn yẹn ìkìlọ̀ ni pé ó ń bọ̀ wá sọ̀kalẹ̀ lórí ìjọ rẹ̀ làmẹ́bí ṣe subhanallah kí ni tí mo wò yìí ṣé àlùkùnmọ̀ yìí náà ni ó forí gba fìtínà yìí wọ́n máa gba pátáhá minal khazain kí ni ohun tí ọlọ́run ọba ṣí ilẹ̀kùn ẹ̀ tí mo wò yìí minal khazain nínú dáadáa ohun mèremère ayé àwọn àfáà kan tí wọ́n tó gbìyànjú láti tú eléyìí wọ́n lọ́n tó túmọ̀ sí ni pé tẹ́ ẹ bá wo ìpìlẹ̀ islam wọ́n ń panu wọ́n ń rọ́jú torí pé owó ò tó oúnjẹ ò tó ó fẹ́ jọrú kọ̀ǹdíṣàn táwa náà wà nínú ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí ó yọlẹ tí ó dẹ̀ kú níyè látara pé wọ́n ń sá fún haram nǹkan lè má tó bẹ́ẹ̀ ló ṣe rí fáwọn náà nípìnlẹ̀ ọlọ́run wá fi hàn òjíṣẹ́ láyé pé òní máa rí bẹ́ẹ̀ lọ pé kí wọ́n dúró déédéé ìgbà kan ń bọ̀ tí islam ń bọ̀ wá tàn ká pé ilẹ̀ rome ilẹ̀ persia ilẹ̀ greece tó jẹ́ fáwọn onílẹ̀ alágbára ń gbà náà gbogbo wọn pátá ni islam bọ̀ wá spread islam bọ̀ wá tàn tí ó dé gbogbo yẹn tí islam bá débẹ̀ tí wọn ò bá tẹ̀ gba islam wọn ó máa san jizya tó dàbí ìṣàkọlẹ̀ fún muslim empire tó fi wá jẹ́ pé owó tí ò tó yín ná owó ọ̀hún bọ̀ wá ya yẹ̀yẹ́ ṣùgbọ́n òjíṣẹ́ láwọn sọ mi hadith kan tẹ́ bá rántí ó ní malfakro akhafu aleikum kì í ṣe ìpayà pé kẹ́ ẹ má tòṣì kú ló ń ṣe ní fún yín ẹ̀yin àlùmọ̀ mi ohun tó ń pa mi láyà gan ni pé aleikum salam kọ́lọ́run má wàá dẹ ayé fún yín débi pé àṣetán ló wàá kiri fáyé ti bẹ̀ fún yín yóò wàá kó gbogbo yín lọ ẹ wàá padà wàá ti bẹ̀ di ẹni ẹ̀kọ́ níwájú ọlọ́run tó oṣì ohun tó yàn ń sá fún ni ṣùgbọ́n nẹ́bì tún sá fún kan jòṣì lọ òun ni pé kí aburú kó kángun ọ̀rọ̀ fún mùsùlùmí débi pé ọ̀rọ̀ ìwà ní yanjú níwájú ọlọ́run ṣùgbọ́n ayé bẹ̀rù òṣì ju gbogbo ìyókù lọ. òru ọjọ́ tànàbì yìí ó ní ọlọ́run ọba wa fi àwọn pẹpẹ ọ̀rọ̀ tóun ti fi sí pamọ́ tóun fẹ́ sílẹ̀kùn ẹ̀ ó fi hàn nẹ́bì ànábì wa ké síta pé subhanallah kí ni mò ń wò yìí pẹpẹ ọ̀rọ̀ lọ́lọ́run ọba ṣí ilẹ̀kùn ẹ̀ yìí ayé ìwé sọ̀wọ́ ìbàlùfẹ́jọ ẹ bá mi jí àwọn obìnrin tí wọ́n wà nínú yàrá tí kọ̀ọ̀kan ni wọ́n dìde kóun náà yan náfìlà tahajud ibi tí mùsàlámà ń lọ́gàn rèé pé aṣáájú ẹ̀dá bó ṣe níṣẹ́ rí wájú ọlọ́run ọba tó a máa páyà pé kéèyàn sunrun àsùnpara kó má jí lóru yan náfìlà tahajud a ti ṣàlàyé tahajud yìí láàyè ibi tá a ti láǹfààní àti ṣe é pé irú irú ó bẹ̀rẹ̀ lẹ́yìn irun ìṣá ó parí sígbà tí alfajọ́rì bá yọ ṣùgbọ́n àkókò tó ní ládájú tó dáa jù tọ́lọ́run máa ń dáni lóhùn jù ta tọrọ tá à ń tọrọ òun náà ní kóòrù bá ti dá sí mẹ́ta ìpín kejì lọ ìpín kejì ti lọ ìpín kẹta tó parí sí time fẹ́jọ́ tá a lè sọ pé rọ́pìlì bẹ́ẹ̀ láti bíi three a.m. sí time tí àsùbá máa yọ ìgbà yẹn la fẹ́ ká kí tàhájú sí tá a bá jí fún tàhájú nírú àsìkò tá à ń sọ yìí àní nídìí pé kó oorun tún gbé wa lọ ká tó wá sí àṣùbà débi pé ẹlòmíì ò wá mí sí ìran àṣùbà látara kó kí tàájù kájẹ́ kí tàájù wa kó máa súnmọ́ àkókò tá a kí ìrun fẹ́jọ̀ ìyẹn ló dáa jù ká kí tán ká lọ kí ìrun àṣùbà kó má jẹ́ pé àátún lọ sùn ká fi máa mí sí kíkí àṣùbà sí àsìkò ẹ̀. now anájú wa ti gbọ́dọ̀ nǹkan parí ọ̀rọ̀ yìí ó ní àìsàn ló sọ wá ṣẹ̀bẹ̀lẹ̀ yàrá àwọn obìnrin kí gbogbo wọn jí kí wọn yan náfìlà fọrọgbàkà sẹẹtùn fi dúnìá àárẹẹtùn fi àhírà mélòó mélòó ẹni tó jẹ pé aláṣọ ni láyé oníhòòhò ni ó jẹ níjà àdínde ìtumọ̀ ẹ̀ rèé ó dẹ̀ bẹ́yìn obìnrin rí wọ̀lá ìjọkùnrin lọ ilé ọlá máa ń wù yín bẹ́ẹ̀ ni kẹ ẹ máa ń ní owó kẹ ẹ tó máa rí tẹ bá béèrè ten thousand lọ́wọ́ àbú kó fi twenty thousand sílẹ̀. Si kó jẹ́ pé gbogbo bùkátà yín pátápátá lọ́kọ́ ń lò ó gbé tí ò tiẹ̀ ní sí pé jẹ́ kó di month end ẹni bá rírú ibẹ̀ yẹn inú ẹ̀ máa ń dùn wọ́n dẹ̀ máa bá dúpẹ́ fọlọ́n pé ó rí bi rete sí ànábì wa ní mélòó mélòó aláṣọ láyé kọ́bọ́ọ̀dù yín lè kó báṣọ o tẹ́ ẹ̀ bá rẹ́sìn ọlọ́run ọba ṣe bọ́lọ́n ṣe pa yín láṣẹ wọ̀láhì olórí ibu ló ń tọ̀ níwájú ọlọ́run ọba àwa déwájú ọlọ́run ìjọ ọ̀kẹ́ ìníwọ̀n pé àṣonúhóhò lòun torí gbogbo aṣọ tó dì sínú kọ́bọ̀dù láyé kò bó láṣìírí ní gbangba kẹyàmà ànábì sọ ilé ìfáwọn ìyàwó tiẹ̀ pé ẹ jí èèyàn náà sílà now um, ibi tí òjíṣẹ́ ńlá pàtàkì ká jí èèyàn náà sílà òrùdé wọ́n ló sọ fún abdullahi ọmọ umar ọ̀bí allahu anhu torí abdullahi ọmọ umar bó ṣe jẹ́ ní retó wọ́n ní kì í rọ lọ́rùn nígbà kan rí láti máa jíyan náà sílà tahajud ó wá lálàá wípé òun kú nígbà tó wá di gbangba kẹyàmà ọlọ́run wá kọ́kọ́ pàṣẹ pé kí wọ́n lọ sọ̀rọ̀ sínú iná pé àwọn màláìka yìí wá ń fa òun lọ bẹ́ẹ̀ lòun di ẹsẹ̀ mọ́lẹ̀ pé òun ò fẹ́ lọ ṣùgbọ́n ta ló ń wẹ́ pé olóòní lọ ó ní wá kú dẹ̀dẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sínú iná ọlọ́run wá ṣàánú òun á dá òun padà ìgbà tó jí ó wá sọ ohun tóun lálàlà fún òjíṣẹ́ ńlá ànábì wá dáhùn ó ní mẹ́ẹ̀mà rọ́jò ibùn ọmọ lẹ́yìn sọ́ọ̀lì ìbílẹ̀ yìí a ò ní ẹni rẹ ni abdullahi ọmọ ọmọ rò o ìbàjẹ́ pé fi kan kú ni ikọ́ tí ò fi kú yẹn òun ló fẹ́ kú ba tó fi fẹ́ wọná kí ni nǹkan ọ̀hún ó ní lẹ́yìn sọ́lí bìlẹ̀ ìbàjẹ́ pé máa ń jí kí ìrùn alẹ́ ni kí ni ìdí ẹ̀ kò sí bá a ṣe lè sọpá lẹ́sìn tó ẹ̀sìn wo lè má láàyè kò lè má ní defect ṣùgbọ́n àwọn kìyàmù lẹ́yìn èèyàn fi ń bẹ ọlọ́run ọba ni pé ti ṣàmójúkúrò fún mi àkókò tí gbogbo àwọn ẹ̀dá tó dá ń han ọrùn tí wọn rántí pé ọba kan wà tó ń ṣèṣirò iṣẹ́ èmi jí mò ń tọrọ pé ìforíjì mi àsìkò tí gbogbo wọn tí wọn nílò òkè mí lọlẹ̀ tọkàn wọn balẹ̀ pé kílẹ̀ mọ́ káwọn máa lé iṣẹ́ táwọn ṣe tì lánàá káwọn tó máa lé lọ lónìí èyí táwọn pa tì lánàá káwọn ayọ̀ orí ẹ̀ lónìí èmi ń jí rẹ̀ bẹ̀ sí ẹ wípé mi ò lè dá ṣe mo fẹ́ gba nǹkan báyìí fi lé mi òjíṣẹ́ lọ́wọ́ ní ànábì ó ní ọlọ́run ọba náà máa sọ̀kalẹ̀ wá sí sánmà tó súnmọ́ yín jù pé ta ló ní bùkátà mi yín ẹ ni mo fẹ́ ẹ̀yin kọ́ lẹ́rẹ́ gbọ́ bùkátà yín but ẹ béèrè kí n fi lé yín lọ́wọ́ ta ń dẹ́sẹ̀ nínú yín kó tọrọ àforíjì kí n foríjì. ó wá sọ débi pé àwọn tí wọn kì í wá jí kírun kìámù nílẹ̀ rárá ọlọ́run a máa ní kí wọ́n kọ orúkọ wọn sílẹ̀ sí rẹ́gísítà alọ́gọ́tìléèmù àwọn onígbàgbé tó gbàgbé òun wàláhì nínú hadith kan tó wà nínú kódà tí musnad imam ahmed ó ní man kọ́mọ bilẹ́ẹ̀l bí aṣọ ayat lam yuktab min al-ghafilin ó lẹ́nikẹ́ni tó bá lè máa jí lálẹ́ tí ò tiẹ̀ wá tó ju ááyà mẹ́wàá péré lọ tó bẹ̀ mú láṣà yìí pé ó kéré jù every night lẹ́yìn ìrún ìṣáà òun fi tí ò ní dé ní áyà mẹ́wàá òun fi yan sàhájò ó lọ́lọ́run ọ̀gbọ́n ní kí wọ́n yọ orúkọ ẹ̀ kúrò láàrin àwọn tó gbàgbé òun. àṣé ìtumọ̀ ẹni pé ẹni tí ò bá yan sàhájò rárá lóòótọ́ sàhájò kì í ṣọ̀ràn yàn ṣùgbọ́n ó súnmọ́ ká kóńtọ̀ ń kóhun tó gbàgbé ọlọ́run. làbdùláì ọmọ ọmọ ìṣe ni wọ́n ti ń wà ń lọ sínú iná àmẹ́bí wa ní torí pé òkè ṣe sàhájò dùn máa ṣe é so káwa náà má jẹ́ kí ìbádà ta pọ̀ tán àtàárọ̀ ṣe jọ wá lójú débi ká rò pé a ní ìtàhájò nígbà tá a bá ti ṣe ohun tó jẹ́ ọ̀ràn ọ̀yàn ẹni bá rọrùn ọ̀yàn ṣọ́ bẹ́ẹ̀ ni ọ̀ràn ọ̀yàn tó ṣùgbọ́n ta lórí iṣẹ́ tó nu wa kò sí bá a ṣe la mọ̀ ọ́ ṣe tó a kù síbi kan tàhájò yìí a fi ń bẹ ọlọ́run ní pé dákun bá a páàkì ẹ̀ fi ṣàmójúkúrò fún wa. ó wá ní wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ bí ní àti àyà ẹni tí ò bá wá ti kí mọ́ ní àyà mẹ́wàá péré tó wá lè kí aya ọgọ́rùn-ún nínú kìámù lẹ́yìn ó ní kútìbẹ̀ mí náà kọ́ ni tíì ọlọ́run á ní kí wọ́n bá ń kọ orúkọ ẹ̀ sáàárín àwọn olùpáyà ọlọ́run now aya mẹ́wàá a ti gbọ́ ẹ tẹ́lẹ̀ pé kò sínú tí ò bá ti fatiha sẹ́ni tó bá tó ṣe allahu akbar tó fatiha ní raka káti ẹ̀ ní kò sí nǹkan kan fourteen ayat ó dàtí ayat méje lọ́wọ́ àná fatiha ó lè pé ó kéré jù téèyàn bá ti ẹ̀ lẹ táàrírú ẹ̀ rí tó dìde ẹyin rákà méjì fatiha lákọ̀ọ́kọ́ fatiha lẹ́ẹ̀kejì tó wá sì kan ṣe wítìrì fatiha lẹ́ẹ̀ gbogbo ń tàn sọ yìí láàrin ìṣẹ́jú márùn-ún a ṣe sàlámù àlékún alọ́sùn ẹ̀ wàláhì ọlọ́run ní òun ó sọ fún àmàlàkà pé ẹ yọ orúkọ ẹ kúrò láàrin àwọn tó gbàgbé mi ọlọ́run ọba tó bá wá rọ́jú kéju fatiha lọ táyà ọ̀hún ti wá ń tó ọgọ́rùn-ún yóò wá ní ẹ bá mi ti orúkọ ẹ̀ fàárín àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n táyà èmi ọlọ́run ọba. anabi wa ni wọ́n máa ń kọ́ra àfìlẹ́lá bí alfi aya kútùbẹ̀ mílíọ̀nù mọ̀kàntìrín tó bá tún wá rọ́jú kéjù bẹ́ẹ̀ lọ tó wá pé one thousand aya ó ní àátọ́ sáàárín àwọn tó ní pèǹkọ́ọ̀rù ẹ̀sán kí ni pèǹkọ́ọ̀rù ẹ̀sán òjíṣẹ́ ńlá ṣàpèjúwe wọ́n ní àwọn lárúbáwá gbólóhùn tẹ̀sán wọ́n máa ń lò fún nǹkan tí ò ní òdiwọ̀n ibi tó tẹ̀dé kò ṣe é mẹ́ṣọ̀ tó ẹni tọ́lọ̀ ń bá wa ní kó jẹ́ ha tó rà kọ́rí ànínú wa tó ha quran sórí tó wá ṣe níṣe pé alaalẹ́ lòun fẹ́ máa ṣe rìdíṣọ̀ àwọn nǹkan tó ń ti há yẹn tó bá lè ṣe nǹkan tá à ń ṣe yìí wàláhì ká kù fún òun náà ni wọ́n ṣe máa ń bẹ̀ wá wípé káwa má dájọ́ pé ẹnìkan ẹni iná ni bó ṣe lè fẹsẹ̀ tó ń ṣe pọ̀ tó nígbà tọ́lọ́wọ̀n bá ti gbẹ̀mí ẹ̀ tó kú lórí kúfù àwọn ò gbọ́dọ̀ sọ pé ní iná ni èyí tó dá lẹ́sẹ̀ láàárọ̀ tó dá lẹ́sẹ̀ lọ́sàn-án ẹ̀ mọ tí ń fi ń bẹ ọlọ́run ọba lóru tọ́lọ́run sì lè máa ṣàmójúkú rẹ̀ fún àwa lè wò pé rárá ohun tí mú yìí ṣe yìí kò tiẹ̀ sí ni kò sọ́nà àbáyọ fún ṣùgbọ́n tó bá jí ṣe kìyàmù lélẹ̀ bọ́lọ́run ṣe páláṣẹ kí sọ ó ní pé bá ti tó bá ti ṣe rùkúù ó ní wọ́n á gbé ibẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n á gbé kalẹ́ yìí tó bá wá dìbò tí ó ṣe ní aláhùn ní muhammed kí ló ṣẹlẹ̀ sí irú bẹ́ẹ̀ hù yóò yí dànù ni tó kọ́lọ̀ ń jẹ́ ká lè máa ṣe ṣẹ gbọ́. na anabi tí wọ́n á nǹkan kọ́kọ́ wa níbi tó mu ní òkúkú dòde ó ní ìràkọ́mọ̀ rọ́jò mi lọ́lẹ̀ fàṣọlá fúnma ayé kọ́lọ̀ mìíràn àtàwọ̀ lùtùsọ̀lẹ̀ tọkùnrin bá jí láàrin òru kó n fẹ́ kí tẹ̀yàmù lẹ́yìn kó wá jí ìyàwó ẹ̀ náà wípé kóun náà dìde kí tẹ̀yàmù lẹ́yìn ó ní abat nàdà ó ní rahmalahu rajulan kíkẹ́ ọlọ́run máa bá ọkùnrin tó jí láàrin òru láti yan tàhájú tó kí tiẹ̀ tó tún wá jí ìyàwó ẹ̀ pé ìwọ náà dìde kó kí tiẹ̀ ó ní abat tóbìnrin ìbáwá kọ̀ láti dìde ó ó wá sọ tó ṣe déédéé tóbìnrin náà tóun náà tún pè á mú lẹ́yìn pé tóun náà máa jí ọkọ ẹ̀ pé àbú ẹ̀yin náà dìde ẹ̀ tún pè á mú lẹ́yìn kódà ó fún obìnrin náà nígbà láàyè pé kó rọra wọ́n omi sí ọkọ ẹ̀ náà lójú àní ṣe níṣe ìkà àní bí pé ọ̀lẹ́ tó ti yé sí náà ẹ̀ omi tá a ní ká mọ́ nípa wípé pé ohun ìbá dá lójú tí èèyàn bá wọn omi síyàn lójú oorun a máa sábà dá. tó ó ń jẹ́ ká gbọ́yé pé kì í ṣe ijọ́ tá a bá sun oorun àsùnmálẹ̀sùn mọ́ nìkan náà fẹ́ ká ké tẹ̀yà mi lè pé à ah, ẹ wò ó nígbà tó fi di aago mẹ́ta òru báyìí mi ò tiẹ̀ lè sùn mọ́ ìgbà náà la wá tó lè jí kí tẹ̀yà mi lè. ó túmọ̀ sí pé òjíṣẹ́ ńlá náà mọ̀ pé èyí ó da àrùn lójú ni kì í ṣe tó wu ara ṣùgbọ́n ọlọ́run ọba ló dùn mọ́ òun tó torí tòun lèèyàn ṣe dá oorun yẹn mójú kéèyàn kí i tó bá wá jẹ́ pé n tó kí ó kí sí àárín méjì tí àkókò sì pọ̀ fún kó tó kírun síbẹ̀ tó bá máa padà lọ sùn a jẹ́ pé kó sọ àsọsílẹ̀ pé kí wọ́n jí nǹkan ṣùgbọ́n ṣùgbọ́n èyí tó dáa jù ni pé ká jẹ́ kó súnmọ́ ṣùgbọ́n àtòbí jẹ́ pé ká bá ti ń kí tán àtúnú nì láti lọ padà sùn. ṣé wá rí pẹ̀lú bí ọ̀rọ̀ ìlú wa ṣe wá rí àwọn iṣẹ́ tí gbogbo wa ń lé láti fi rí jíjẹ mímu ọ̀ọ́múbélé ọ̀pọ̀ bírọ́dà ó ń rẹ́jú gan kí ọ̀ràn yàn lásìkò ẹ̀ ni so a mọ àìmọye ohun tó máa ń complain fún wa pé irun àtúbà àgbà bí ẹ ń lu àbúrú pérépéré fi ń dìde lọ sí i ká má tẹ̀ sọ kẹ̀yàmù lẹ́yìn ẹ̀yin wá láǹfààní ìjọ àwọn lọ kí lè fi láǹfààní ìjọ wọn lọ ní pé bọ́dà a máa rántí pé òun fẹ́ òun kọ̀ aago mẹ́jọ òun gbọ́dọ̀ wọṣẹ́ bóyá bí àìlẹ̀ ni tóun ò bá sùn dáadáa òun lè lọ máa pògbé lẹ́nu iṣẹ́ kíṣẹ́ má bọ́ lọ́wọ́ òun ó ti yẹn sìn ẹ̀yin ò nírú kọ̀ǹsánì yìí so ibi táwọn lọ sí yẹn ẹ̀yin ẹ bá wa kó bá bẹ̀ kì í ṣe pé kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ but ẹ mọ̀ pé ẹ̀yin láǹfààní yẹn jà wọ́n lọ wọ̀láhì fọláwọn ò bá tẹ̀ wá torí bọ́dà dá fámìlì yìí lóhùn ọlọ́run lè torí sísà tó ń bí àyè yẹn dá fámìlì yìí lóhùn nígbà táwọn ẹbí ń jí mùsàlámà tó ń jí aisha ó yẹ ká bira léèrè pé kí ni tí ànábì fẹ́ bẹ ọlọ́run tọ́lọ́run òfìrí lọ́wọ́ tó jẹ́ pé ti aisha ló fẹ́ gbà tó ṣe ní ẹ bá mi jẹ́ àwọn náà ṣùgbọ́n ó fẹ́ kí àlùbáríkà pé àwọn ará alé náà ń jí sunkún sọ́lọ́run ọba lọ́rùn kó máa sọlẹ̀ kó máa sọ̀kalẹ̀ sínú inú fámílì òun ṣe dákun torí ọlọ́run àbúlá ló yẹ kó jẹ́ àfà kí ó máa lead nínú bá a ṣe sí lọ́run bá a ṣe gbọ́rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba yé ṣùgbọ́n bí tó bá jẹ́ pé condition tábù bá rẹ̀ kò fi rọ́ lọ́rùn ẹ dákun ẹ̀yin náà jẹ́ assistance dáadáa fún wọn kẹ́yìn máa ṣe é kẹ́ ẹ̀ dẹ̀ máa rán wọn létí ṣíṣe náà. wọ́n wá ní wàhán àbí ìhòòrè rọ ah ok mo ti ṣàlàyé hadith yẹn eléyìí ló ń jẹ́ ojúṣe keje ẹni tí ọlọ́run bá wá ní kó ti lágbẹ̀ẹ́ ẹ̀sìn dáadáa kó tó yan ọkọ afẹ́kọ́ṣí eléyìí mọ́ torí pé àwọn tí wọ́n ṣẹ̀wá kalẹ̀ àgbọ́yé pé ẹ̀sìn ló yẹ kó lékè nínú criteria tá a fi yan ọkùnrin pé ọkùnrin rẹ ni kò sí fún wọn. so àwa tọ́lọ̀ wá ní kẹ́sìn yé ẹ̀ tá a bá yàn ẹ dákun ẹ jẹ́ ká fojú sílẹ̀ nípa yìí pé kó jẹ́ ni tí a fọkàn balẹ̀ sí pé ẹ̀sìn ẹ̀ yanjú lóòótọ́ èèyàn máa ń délé tọ́ńdà míì tó jẹ́ pé bí èèyàn ṣe rò pọ́kùnrin rí kò ní rí bẹ́ẹ̀ kó tó wọlé wọn ló há kùránì tán ẹ̀ kàn ṣùgbọ́n tó bá wọlé tán èèyàn lè rí dàkejì ẹ̀ ọlọ́run ọba ó mọ̀ wípé àfi ojú kòkòrò nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ fẹ́ aṣojú kòkòrò dáadáa kádàrá ló gbáwájú fún wa. ìyẹn yàtọ̀ sí nǹkan tó máa ń ṣẹlẹ̀ and i have to be frank with you ṣe rí ọ̀pọ̀ sisters ní táwọn tó wá fẹ́ yan ọkọ àwọn nǹkan yòókù ló máa ń lékè lórí ẹ̀mí wọn. ó mọ̀ pé nearly playboy lọkùnrin tó ń fẹ́ fẹ́ ṣùgbọ́n torí pé ó wà lọ́wọ́ ẹ̀ ọkàn ẹ̀ bẹ̀ balẹ̀ pé ọwọ́ eléyìí jí sóró á tètè provide comfort fún kò ní mind láti fẹ́ tó bá wá tẹ tán kò wá ní jẹ́ gbádùn ìsáàs tẹ bá rí nǹkan tí bọ́dà yìí máa ń dánwò ó lè sọ pé òrùkọ tó fẹ́ and that's the truth so ó máa ń dàbẹ́ ni pé bóyá èèyàn difficult tábà ní àní ti gbogbo táyì tí a gbọ́ tàbí kan rárá kí wọn náà bá lè wọ wá sí halkọ káwọn kóun náà máa gbọ́ báwọn yòókù ṣe ń gbọ́ pé tó bá rò pé tí n bá ti wá ń jí láàárọ̀ ilé etí ni kí n bọ̀ kí wọ́n bá mi sọ̀rọ̀ àwọn àbútọ́ rí bẹ́ẹ̀ pọ̀ so the only solution ni pé káyìn pé èèyàn ń wá kó bẹ ọlọ́run ọba kó bẹ̀ ní ìhlas pẹ̀lú nǹkan tó ń wá wàláhì tẹ́ ọba tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ ń kọ pé ibi tó end sí ibi ọkùnrin aláwọ̀ méjì náà ni àwọn kan ló fi hàn án gbàtà afẹ́fẹ́ ìní ló fi hàn án gbàtà délé ẹ̀rí ọkàn ò ní jẹ́ àmọ́ pé tó ọlọ́run kúkú rí pé mo gbìyànjú tòmọ́ bẹ ọlọ́run gbogbo nǹkan mìíràn tiẹ̀ bá rí báyìí pé òun fẹ́ ro ẹ̀sìn mọ́kùnrin lára kóun tó fẹ́ kọ́lọ́ ń bá wa yẹn ní ire fún wọn. ẹni tí kí ẹ rí bẹ́ẹ̀ kọ́lọ́ ń wa pé òun náà ti pàtàkì ẹ̀sìn wàláhì ibi tá a wà yìí bí ìgbà téèyàn wà ní dustbin ni ànábì ní ibi tá a lè sọ pé lóòjù lálùjẹ́nà kò sì síbi tó lò lálùjẹ́nà ó ní kò ṣeé fi wébi tó dáa jù nílé ayé yìí téèyàn bá gbọ́ yẹn yé èèyàn mọ̀ pé criterion téèyàn fi yan ọkùnrin ni pé kó jẹ́ ìkúnlọ́wọ́ dáadáa fún mi lórí ìrìn àjò síbi tá à ń lọ yìí ọlọ́run má ṣàì ṣe àwọn ọkọ wa nípìn lọ́wọ́ dáadáa fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ ẹ fi pè wọ́n èyí tẹ́ bá rí pé àgbo ti sinmi sára ẹ má mu nímu pé tèébútèébú tìjàtìjà rárá ẹ sọ̀rọ̀ rí ẹ fi dáadáa hàn látara ìwà fẹ́mi tiẹ̀ náà lè rọ̀ fún yín tó ti yé but ipa yín lè má káwọn nǹkan kọ̀ọ̀kan kí lẹ́yìn fẹ́ fi kọ́ kí a fi change ẹ̀ẹ̀mí fẹ́rẹ̀ so ẹ taari ẹ ẹ pè é kó máa lọ jókòó síbi tá a ti gbé òdodo ọ̀rọ̀ fóun náà máa fi gbó. now ojúṣe kẹjọ wọn ní ayọ̀gùn dọ̀tọ̀rọ̀ àǹbáàdì àkọ́ ìhà máa lọ yẹpùn fihì ìhìláàlún bìṣẹ́rẹ̀ ìlà. nínú ojúṣe ọkọ wọn ṣé ojúṣe lè lóyìn àbí nínú ìròyìn ọkọ rẹ òjíṣẹ́ ńlá ní kò bó bá jẹ́ onígbàgbọ́ òdodo tẹ́ ẹ gbọ́dọ̀ kórìíra ó jọkọ ni ó jẹ́yàwó ni àpá wa ti bẹ̀ yọ ojúṣe ni wípé ibikíbi tó lè wù kíyàwó ẹni ó kù sí afẹ́kọ́kùnrin máa ṣe àmójúkúrò fún un ó ní íńtẹ́rẹ̀ hàmínà olùkọ́ nígbà tá a nẹ́bi ni kó nígbàgbọ́ òdodo kan má ṣe kórìíra onígbàgbọ́ òdodo míì ó ní íńtẹ́rẹ̀ hàmínà olùkọ́ ní rọ́bìyà minha àhọ́ tó bá tiẹ̀ kórìíra àwọn ìṣesí ẹ̀ kan ó yẹ kó ronú kàn míì tó dáa kó wá torí ìyẹn nífẹ̀ẹ́ obìnrin lè má mú oúnjẹ sè ó pọ́sibù but á da síbì kan wọn ò ní pè wọn kó má dìde lọ kírun lásìkò obìnrin lè ní nǹkan míì ó lè jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ kó sọ̀rọ̀ jàì bóyá by virtue pé irú environment tó ti dìde àwọn aláṣẹ ń kọ́ pé wọn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a nítorí ẹ̀ sọ pé ká yan sọnù ká lọ tẹ́lòmíì ká sọ síta rárá ó ní ká ro dáadáa míì bó ṣe lè wù kó kéré tó tó túmọ̀ sí pé ìṣe táwọn orí tó ń ṣẹlẹ̀ láwùjọ lénìí kí bọ́dà dúró a ní sísà yìí wàláì ẹ̀mí òun ti ṣí òsà lórí kíni a kàn di nǹkan kan mú ó lè jẹ́ nípa pé kò mú oúnjẹ sè àbí pé kò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ sóhun àìgbẹ́kọ̀ọ́ ìsìn yẹn ló máa ń fà á ó fẹ́ ká mú sùúrù fún àìṣedéédé tó bá jẹ́ pé defect yẹn àbàwọ́n ara nípa àìní ẹ̀kọ́ bó ṣe yẹ kéèyàn ó ṣe sí ọkọ ẹni ni ó ní ṣùgbọ́n nǹkan tóun fẹ́ pé ká mójútó dáadáa òun náà ni ẹ̀sìn ọlọ́run kóbìnrin ẹni bá láyà láti máa tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ìyẹn lè kórè ibú wa èyí tí òun ń jẹ́ sè kárójú ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ kódà kò tí ì pọ̀ jù tábì bá ń complain pé àwọn ohun mi jẹ́ sè pé ó da ṣẹ́ẹ̀ ní máa ìkẹba mi rẹ́gísà sí catering school bẹ́ẹ̀ ni kò tí ì pọ̀ jù ọ̀la ẹ̀ because nínú àwọn nǹkan tó yẹ kán kọ́ wa tí wọ́n ní kò pàtàkì tó ká prepare wa fún offices ni ilé ọkọ là ń lọ gbé for the rest of our lives offices wa ìgbà díẹ̀ la máa fi wà ń bẹ̀ bá a fẹ́ rìtáyà tó bá yá wọn rìtáyà wa afẹ́ akọ̀ ṣùgbọ́n táyì ta fi ń pèpè athletics nígbà tá à ń dàgbà ó ju táyì ta fi rántí pé ìyàwó ẹnìkan ìyá ẹnìkan là ń lọ jẹ́ lọ. so ó mú òlè wọlé kó má mọ basic things ó kó mọ̀ ń ṣe ká lè dirun fọ́mọ wa ní ìfibú yín ọ̀pọ̀lọpọ̀ yóò lè dirun tó bá jẹ́ ẹrú ẹja mi. it's true torí tá a bá sọ fáwọn tó bí ọba pé mo fẹ́ mọ́mì mo fẹ́ lọ kó bọ́ ṣe ń dirun fóṣù mẹ́ta wọn ní kò jọra so èyàn á dẹ̀ délé ọkọ à ń bímọ bèrè jọ ẹ̀yin lẹ́ sọ pé ah, rahma òní lọ sílẹ̀ fún káfíra o mùsùlùmí ló wá ń dèrò ta àwọn ọmọ tó dẹ̀ yẹ ká lè ṣe nígbà tá a fẹ́ ṣe lọ́rùn wọn ní ìyẹn kọ́ló kàn torí pé wọ́n ti wọ́n ti yẹ dọ́tì tó ga so àwọn realize pé the bulk of dedication tán fún wa ní gbèsè ẹ̀dá kan ti bá ń sọ̀rọ̀ yẹn lómi àná mo hate western education wàláhì lò ẹ̀sìn ní gbọ́yé kí n bá hate western education kì í ṣe kùránì náà kì í dẹ̀ ṣe hadith but òdodo ọ̀rọ̀ máa ń kọ létí that's the truth tẹ́mi náà ò bá ní higher education ní ọ̀nà àbájọ wọn lọ́wọ́ àtàrí ṣe ní báyìí bẹ́ẹ̀ ẹ jẹ́ káwá fún pẹ̀lú ara wa òdodo ọ̀rọ̀ á sọ education ẹ̀yin lẹ́yìn pẹ̀lú west education gbogbo tó bá jẹ́ valuable education mùsùlùmí ló ní ìbàjẹ́ pé de èdè gẹ̀ẹ́sì náà fi ń kọ́ afẹ́ káwọn ọmọ wa ó ní ṣùgbọ́n not at the expense of our hereafter ṣé tó bá dé pé the bulk of ntàlákọ́ táàtì lórí ayé káàkiri kíámà dé sí níbi tí ó wù wá wọ́n ti fẹsẹ̀ ta ẹ̀ dànù pé kò nẹ́sẹ̀sì èyí tá a fi máa jẹ́ bọ̀ ibẹ̀ ìtọ́kùnrin kan lọ́fíìsì lórí pé wọ́n fún wa ní thirty thousand tó pé mọ́tò ti gbé gbogbo ẹ̀ lọ ìyẹn la wá fi gbogbo ìgbésí ayé wa la fi wá kiri a máa wá délé ọkọ tá àwọn bísíkì táwa ní láti mọ̀ ọ́ ṣe wọn ò jẹ́ káráyè kọ́ so that is the that is what what we are saying so tọkọ bá ní ìyàwó òun òun oúnjẹ sè ó ti sóòrùn abẹ́ẹ́ kó wá total school ọ̀rọ̀ rẹ̀ sí within six months lágbára ọlọ́run a máa ṣe wíwì nǹkan tó fẹ́ sí. so whatever it is a ní fẹ́ kọkùnrin torí little things báyìí tó kọ obìnrin sílẹ̀ ní tàǹdẹ́bì ń sọ nìyẹn pé tó o bá rántí àwọn ibi tó kù sí wọ́n ti ibi tó dáa sí pé kò ní í ṣeé ṣe kó má ní ibì kan tó dáa sí. ṣùgbọ́n tóbìnrin bá láyà sí pé kó tẹ òfin ọlọ́ọ̀bá mọ́lẹ̀ fátòjúwe aláàpòfin ọlọ́run ọba yìí pé ọlọ́run ò fẹ́ kó o jáde láláì bo òhò ẹ ó ní gbogbo ìtẹ́ ìṣẹ́jú o òun ò lè bá wọn lo zimbab tá a bá ti ṣàlàyé ẹ̀fún dé lẹ́wù ọlọ́run máa bí ọkọ ẹ̀ tó bá ń jáde láì lo zimbab wàláhì bá ṣe tó ọlọ́run máa bí ọkọ ẹ̀ lẹ́yìn tó bá ti ṣàlàyé fún un tó bá ní owó olè bá wọn lò láì ìkọ́tọ̀ òun lè gbà nìyẹn owó olè borí tòun kọ́kọ́ yẹn gbèsè àkótó àṣẹ ọlọ́run lélẹ́yìí tíyàwó òun bá lóun rẹ́dì láti òbẹ́ẹ̀ ó lè nẹ́sẹ̀sì pé káwọn pé àtorí pé lórí rere bídà kejì oríire ni kò sígbà tí ò ní kóra àwọn ọmọ wa ẹni tó ti búra pé òun nínú jùlbáàbò òun nílò ṣìjáàbù kò pọ́sibò kó fi jùlbáàbò àti ìjáàbù àwọn ọmọ wa náà so ó ti ń jẹ́ kí jẹ́ iwájú àwọn ọmọ gan ṣòro so tó bá jẹ́ lórí òfin ọlọ́run òjíṣẹ́ ńlá fẹ́ ká ṣe sùúrù fún yín tẹ ẹ fi máa gbọ́ yé lẹ́yìn tó bá ti wá yé yín tẹ bá ní èmi ò lè lu eléyìí á àdẹ́kù kíbla wa ò jọra nìyẹn ṣùgbọ́n lórí àwọn personal defects ó fẹ́ ká mú sùúrù fún yín tó abẹ́ ọlọ́run ọba ẹ̀ gbogbo aná la kù síbi tá a kù sí ọkùnrin kù síbi tiẹ̀ obìnrin náà kù síbi tiẹ̀ but hadith yìí ọkùnrin ló ń bá wí wípé má torí pé ó kù síbi kan kórìíra ẹ̀ rántí ibi tó dáa sí torí pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọkùnrin náà ló máa ń kọ obìnrin nínú sẹ̀ríà obìnrin kọ́ ló máa ń kọ ọkùnrin so eléyìí jẹ́ ẹ̀kọ́ kẹjọ ìkẹsàn-án. Allah yuziha bidorbiha fi wajiha aw takbihiha èyí ò lè jọ wà kálá máa ṣẹrẹ ẹni kì í ṣe ìwà rẹ kọkùnrin máa yára búyàwó ẹ wàláhì mo dẹ̀ mọ̀ pé pọ̀ nínú àwọn brothers wọn máa ń ṣe mo tẹ̀ ń sọ but àwọn sisters ní bíbú nìkan tẹ̀ kọ́ tó bá tẹ̀ jẹ́ bíbú nìkan làbú máa ń bú wa ó dáa lẹ́yìn tó bá bú àwa tó rí pé òun ò rí nǹkan bú á tún wá fi èyí tí òye ránṣẹ́ sílẹ̀ àwọn àna ẹ̀. ìyẹn yàtọ̀ sí lílù gbogbo ẹ̀ náà ló wà láàrin wa téèyàn ò ní ronú pé ẹnìkan tó ń ṣe súnà lè máa ṣerú ẹ̀ tó náà nínú ìtàmọ́bì ti kọ́ wa ó ní nígbà tí wọ́n bí léèrè pé kí ni ojúṣe wa lórí àwọn aya wa ó ní fún jẹ́ tó bá rí jẹ fún láṣọ wọ̀ ń jẹ́ tó bá rí wọ̀ ó wá ní àti wípé aláàtòkọ́ bẹ́sẹ̀lẹ́wọ̀jì má gbèsè pé wọ́n látẹ́gbẹ́bà tìlọ́jì má nà ojú má gbà lójú má gbà létí èèwọ̀ ni wọ́n látàjọ́ ìlà tìlbẹ̀yì kínú bá tiẹ̀ wá bí ẹ dé lẹ́bùrú pé gbogbo ẹ̀kọ́ tó kọ́ kò ṣàǹfààní wọ́n á fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kí fi mọ̀ pé òun ti hùwà gọ̀ sí ẹ tó bá máa kọ oorun fún un ọlá kọ̀ sínú ilé ni ó lè payà rẹ́ẹ̀tì kó máa sun pálọ̀ àbí kó máa sun yàrá mi àfẹ́ kó o abandon the entire house fún gbogbo àwọn ẹ̀kọ́ yìí ànábì kọ́ wa so nínà obìnrin bí sẹ̀rí àbátẹ̀ fi ààyè sílẹ̀ pé ọkùnrin lè ṣe é ànábì jẹ́ kó yé wa pé àwọn tó dáa jù nínú ọkùnrin kọ́ ló máa ń ṣe é bẹ́ẹ̀ ni ìṣe ó mú míì ó yàtọ̀ sí ti ọmọ mi ọmọ tó jẹ́ pé tọkùnrin ẹ tọkọ ẹ bá ti chéǹjì ojú lásán ẹ̀mí ẹ̀ ti gbẹ̀ kan wà ọmọ tó jẹ́ pé tí wọn ọba ìtì ìbò nǹkan fọwọ́ kan orí fún onídìrí òbí wà ilé ọgbẹ́ ìtànsọ yìí eré ni o ó dìgbà tọkọ ẹ bá gbà ń blò àbẹ̀lọ́n tó jẹ́ pé àbẹ̀lọ́n kiri ẹ̀ máa wáyé but wọláhì wọláhì téèyàn bá ń jókòó dá sí ọ̀rọ̀ lọ́kọláya ẹ̀ máa gbọ́ kéfìsì a ti jókòó tá à ń parí ìjà ń bì kan ìgbà a fún ọkọ ní sùúrù tó ní òun ò ṣe mọ́ ní sẹ́ẹ̀ àbú bá a ṣe sọ pé òun lòun ò ṣe mọ́ kí ló wáá dé wáá rí pé bá a ṣe ń sọ látàárọ̀ àdá ìwọlẹ́bi ìyàwó ẹ̀ là ń dá lẹ́bi ó ní à ó lè mọ nǹkan tó ń rí ó ní ṣé ó sọ fún yín máa fọ́ létí ìyàwó ló ń fọ́kọ létí o mo fi ọlọ́ọ̀bá búra ṣé ó sọ fún yín máa fọ́ létí àwọn gan lanu sísá ìdè lè sọ pé bẹ́ẹ̀ kọ́ òun àjọ kọ́ ọ̀rọ̀ wọn ni oníṣe tó ń bá lóun òṣè náà wọn máa tó ń sọ ọkùnrin padà gbẹ̀bẹ̀ òtẹ̀mí wá ìmájì pé kí sísá ti gbé ọwọ́ ìsókè fún ọkùnrin létí tó ah, ta bá ní àwọn ọkùnrin burú wọn ní àwọn obìnrin ó mú ìyàtọ̀ tó mú that's the truth but àfẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ so ẹ̀dá kò tó lọ lọ́hùn nínú ẹ̀kọ́ táwọn ẹbí kọ́ wa táwọn obìnrin tí aisha sọ. So, ó ní mara ètò rasulillahi dọ́rọ̀dà khadiman lahu qab ó ní kódà o ìka mẹ́bí o gbé ọwọ́ ẹ̀ sókè láti mọ ọmọ ọ̀dọ̀ rí ká má tẹ̀ sọ̀yàwó ọmọ ọ̀dọ̀ lásán tó lè yẹ pé wọn ò lè má ṣẹ̀ ó rí kó gbé ọwọ́ sókè mọ ọmọ ọ̀dọ̀ rí wọ́lẹ̀ mùra à kò dẹ̀ náà obìnrin owó òtí ẹ̀rí kó na nǹkan rí àyàfi ayùnjẹ́ ahùdà fi sẹ̀bìdìlá àti tó pé lọ sójú ogun bẹ́ẹ̀ ó lè fi ìdáná ọ̀tá ó lè fi ìdà bẹ́ ọ̀tá lórí ṣùgbọ́n pé ara alé ẹni ọmọ ọ̀dọ́ ẹni ọmọ tó ń gbé lọ́dọ̀ ẹni káwá ṣíwọ́ sókè náà kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń fi highest standard hàn wá ni kì í ṣe pé ṣe ló rọ̀ ọlọ́run ọba sọ pé bẹ́ẹ̀ ni ọkùnrin lè na ìyàwó ẹ̀ torí pé ó yí ọlọ́run pé gbogbo obìnrin kọ́ lórí bíi aisha bíi umu salama irú ìtọ́jú fọ́kọ létí ìyẹ́ rí i pé òun gbọ́dọ̀ máa ju nínà lọ nínú àwọn ọmọ a rí ìtọ́jẹ́ pé

òun gbọdọ̀ ló ń ròyìn àná ìpè ànẹ́bì kì í mọmọ ó mìlì wípé irú àwọn ọmọ tọ́lọ́wọ́n bá kó ti ànẹ́bì àwọn ọmọ tí ọlọ́run ní káwọn náà rọ̀ láti gbẹ́kọ̀ọ́ tá ànẹ́bì kì í fi nìb láti nà wọ́n ni irú àwọn obìnrin tọ́lọ́wọ́n bá kó tì í àwọn obìnrin tí wọ́n gbẹ́kọ̀ọ́ tó yẹ pé wọn kì í fẹ́ kan ìbínú ọlọ́run látara pé ń bínú sáwọn ni ṣùgbọ́n ẹni tó sọ fún ìyàwó ẹ̀ pé ó mú o ṣàkíyèsí pé mò ń bínú láti ìjẹta ní èyí ò ojú ẹ̀ dẹ́kun kó máa mọ̀ pé ń bínú tẹ̀ pé nìyẹn tẹ bá nìyẹn ọlọ́run ṣàánú wa so ìyàwó ìyàwó ọmọ òjọmọ ṣùgbọ́n the highest standard náà ni pé kéèyàn máa ń láti máa nà wọ́n àtìyàwó àtọmọ ìyẹn là ń bẹ lọ́run kọ́lọ́run ṣe gbogbo ọkùnrin fún wa kọ́lọ́run wá ṣàwa ìyàwó wọn náà láwọn ìyàwó tí irú ẹ̀ ó tọ́ sí nǹkan tá à ń sọ nìyẹn ẹ̀kọ́ ó ní kálọ̀wé ṣúrọ́pù nìsa verse thirty four a máa ti bẹ̀mọ̀ yí pé kéèyàn na obìnrin kọ́ ló rọ̀ bí ò ṣe pé kí ni irú nínà tọ́lọ́wọ́n bá recommend pé ká na obìnrin ní ká kẹ́kọ̀ọ́ ẹ̀ nínà wọn gangan kì í ṣe wọ̀ aya thirty six aya thirty four ní ṣúrọ́pù nìsa ó ní wọ́n láti tàkà fún ẹ̀mí ṣúzà hún fàìhó fa'idhuhunna wahjuruhunna fil madaji' àwọn tẹ́ bá ń páyà wípé wọ́n ń ṣorí kùkù sí inú àwọn obìnrin ìhùhùn ẹ kọ́kọ́ ṣe wáàsí fún wọn náà láti step one tọkọ ò bá já àfà èrò ká ṣe wáàsí òkè ni wá ti lágbárí gbàrà tóbìnrin bá ti ń ṣẹ́ fífọ ọkọ orí èébú ìran sí fámílì ẹ̀ ló máa jáde lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tó bá já àfà akọ́kọ́ ni ó mú ìtàkìlà ẹ̀páyọ̀ ọlọ́run àmẹ́bí sọ báyìí ọlọ́run ọba sọ báyìí ìyẹn ni kó ṣáájú tíyẹn ò bá wá work tí wà tí ò bá work ó ní fọ́ọ̀dù rúhùn nàfíìlì mọ̀dọ́jà the next step òun ni pé tó a ti sọ sọ sọ sọ olóògbọ́ wà sí báwo rí máa di àárẹ̀ mú tóbìnrin yín bá lóun ò tún rọ́kọ náà pẹ̀lú ìyẹn stage kẹta tọ́lọ́n ti wá ní ká fi nǹkan tí ò jẹ́ ìṣe wa tẹ́lẹ̀ discipline wọn ló ti ní wọ́n bèrè bó hùn náà ẹ̀ nà wọ́n for him as fi gbódò wàlúwàhù wàlúhàjò fi fìràj. àfẹ́kínímọ̀ yẹn wáyé síwájú méjì tẹ kó ṣáájú ẹ̀ wáàsí ṣíṣe àti kíkọ ìbùsùn ẹ̀ sílẹ̀ méjì yẹn gbọdọ̀ ṣáájú tá a bá rí pé méjèèjì yẹn ò kò ṣàǹfààní lọ́lọ́run ṣe èkó yọ̀ǹda pé kánú obìnrin ìyẹn nǹkan ìkejì ni pé ayẹ̀kúnà bẹ́rẹ̀ bàtà àdìyẹ gẹ́rẹ̀ mùbẹ́rẹ̀ yẹ́kṣẹ́rẹ́ anafsa wàlá ayéṣirò làzù nínà tá a fẹ́ ká na obìnrin tá a bá tiẹ̀ máa nà ó jẹ́ nínà tó máa kọ lẹ́kọ̀ọ́ kì í ṣe nínà pé ànàṣẹ́lẹ̀ gbogbo ànàdápàtì lára nǹkan tá à ń sọkọ́ nìyẹn ṣùgbọ́n ẹni tí ò kò búyàwó ẹ̀ rí dèpòdépò pé a ti ẹ̀ ná tíwà tó hù sí bá mú bínú débi pé wàá gbọ́wọ́ sókè tóbi lè gbọ́n bá ní làákàyè wọ̀láì tó bá kó òun àtọ́lọ́run yẹ kó máa sunkún pé ah àbúrò yóò gbé òun rí irú èṣù wo ló wá tí òun ṣe tó òun ṣe tóbi di pé ń gbọ́wọ́ sókè sóhun kódà bí ò tiẹ̀ bí nínà yìí ò bá dùn lára á dùn lórí ẹ̀mí tò nínà pé a fi ìbínú a fi han obìnrin la fẹ́ kó jẹ́ kí n ṣe pé bí ti ń bá ṣẹ́ lógungun tó ń gbé káàkiri ẹsítù bí oṣù mélòó kan kò ní fi irú ìwà ẹ̀mọ́ nǹkan tó ń sọ kọ́ nìyẹn àbí ká dàpá sí lára ṣe bẹ́ẹ̀ wọ̀ ló wà la ṣe fẹ́ tó bá jẹ́wọ́ obìnrin ló wà tá a ṣe fẹ́ kí wá ló fi kún ẹrù ẹ̀ tábàdà lára nothing èyí pé it's stupid tó ti yé ó ní wọ́n á yẹ́rù fa àgbọ̀rọ̀ wọ́n yẹ́n na ó ibẹ̀ wọ́n yẹ́n na ó ibẹ̀ tẹ́sẹ̀rẹ́ ti dùtọ́ àti lòjì hà kódà dáwọ́ nínà yẹn àsúnà kóbìnrin bá ti tó bá ti òbí ẹ̀ so ṣẹ́rí the fundamental thing ni pé ojú ò ti àwa láti sọ pé bẹ́ẹ̀ ni nínà ara ẹ̀sìn wa ni ṣẹ́rí ẹni tí ò bá lẹ́sìn ẹni tí ò bá lẹ́sìn ẹrú ayé ni ṣùgbọ́n kò mọ̀ pé ẹrú ayé lòun kí ló ṣe jẹ́ ẹrú ayé ni pé standard asitolula ẹja rí wọn pẹ̀jù asitolula ẹni tí ò bá lẹ́sìn standard táwọn kan bá ti yàn wọ́n fi mẹ́jọ nǹkan òun ni wọ́n kó sóun náà lágbárí tí a máa fi wọ́n ẹni tó bá wá fẹ́ independent nínú ẹni tí ò lẹ́sìn á ní i follow my mind èmi ò kí ń follow nǹkan táwọn èèyàn ń sọ nǹkan tẹ́mi tèmi bá ti sọ fún mi òun rò pé òun wà independent ni àwọn àfáwa ní ìwọ tó ń follow mind ẹ gan you are a slave to your mind wàláhì tẹ́lẹ̀ ẹ̀ bá sọ fún ẹ pé wọ́n kó wọ boxers tó ṣì tán lẹ̀ tó ṣì gbá ẹ̀yà lẹ̀ máa wọ́ lọ according to her òun wà independent àwọn àfáà ní you are not independent you are enslaved to your mind ṣùgbọ́n islam kọ́ wa wípé a gbọ́dọ̀ wà enslaved to someone there in the uk or us tó fẹ́ máa dictate bá ṣe ṣe a ah, gbọ́dọ̀ wà enslaved to even our own selves we want to be servants of the creator ọba tó jẹ́ pé níkẹyìn ọjọ́ òun ló máa wà in charge bó ṣe wà in charge lẹ́yìn a ah, ní ní control lórí ara wa mọ́ òun la fẹ́ jẹ́ servant fún tó tẹ́lẹ̀ bá tẹ èrò pé nǹkan kan wù mí tó bá ní kó wù i drop it because of him àwa la wà completely independent from servitude to anything created by allah we are servants of only the almighty creator kéèyàn bá gbọ́ eléyìí yé wàláhì ọlọ́run ti tù sílẹ̀ torí pé káwà ló kó ẹrú fúnra ẹni gan ẹrú náà la sì jẹ́ gbogbo ntẹ́mi ẹ̀ bá ti yàn fún pé bóun ṣe fẹ́ ṣe rèé kò dẹ̀ ràn bọ́lọ́run ṣe fẹ́ ẹrú ẹ̀mí ẹ̀ ló jẹ́ ẹrú ọlọ́run la sì fẹ́ ká jẹ́ now ìkẹwàá nínú àwọn ojúṣe yìí anla ha ìlà hajara ha ìlà filbait àti mention ìkọkànlá ayò ìfahà ẹ dákun ẹ farabalẹ̀ jẹ́ olóyè kọkùnrin kó lè provide sexual satisfaction fúnyàwó ẹ̀ tí òfin ní tì í lọ ṣe ṣìnà ó ní ojúṣe ni ó ní wàlúùbá fẹ̀yẹ́n pẹ̀lúmẹ́bẹ̀rẹ̀ bẹ́tàhà ìfìtìrìyà ni wàkùsù ọ̀pọ̀rọ̀tàhà anil haram wàlúùbá أرشد النبي عثمان بن مزعون إلى مال أهله عليه من الحق. قل توريه ìkọ́nú àwọn ẹni mẹ́ta tí wọ́n ní wọ́n láwọn fẹ́ wá ọ̀ndàstọ́dì ànábì káwọn ọmọ bó ṣe ń ṣẹ̀sìn sí tí kò ní wá lérí pé ṣé ànábì ṣe ń ṣẹ̀sìn rèé látẹ̀ní lọ òun pa obìnrin kì í tòun ànábì wa dá lóhùn ó ní a ìnàlẹ̀ ahàlẹ́kà àlẹ́kà hakọ̀ ara alẹ́ ẹlẹ́tọ̀ọ́ lé ẹ lórí o kílẹ̀ tẹ́ tó rí fàásì pípa obìnrin tì tó bá jẹ́ ìlú olùkọ́ fi súnmọ́ lọ́wọ́ ọba òfìjọ́ mi o èmi náà máa ń bá obìnrin lò ẹ́ mò ń ní fóun pẹ̀lú obìnrin kò wá sọ wípé o lẹ́tọ̀ọ́ lórí ara alẹ́ ẹ̀ ó lára alẹ́ ẹ̀ lẹ́tọ̀ọ́ lé ẹ lórí torí pé wọ́n ti pa èyí láṣẹ pé anytime tọkùnrin bá lóun feel like ẹ ní choice ẹ láti jẹ nípè but kọkùnrin náà rò pé ẹ̀yin nìkan lẹ ní duty ẹ̀yin nìkan lẹ ní duty yẹn sóun ànábì wa ń rán ọ̀fùnmáà dùn màgò ọ̀nà pé ìwọ náà ní duty táwọn ará alẹ́ ẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn afáwa sọ rèé wọ́n ní díútì kan jù kan lọ tẹ bá wo nature ọkùnrin àtobìnrin tóbìnrin ò bá sí in the mood láti ní fun tọkọ bá lóun wá in the mood ó sì possible láti ní fun even though obìnrin ò sí in the mood the only thing tó lè ṣẹlẹ̀ ni pé ó lè má cooperate in a manner tọkùnrin á fi feel pé ok ó wu ara ní òun ṣe but kì í ṣe pé kò ní rí bùkátà yẹn gbọ́ tó bá dẹ̀ ti rí bùkátà yẹn gbọ́ ó save ẹ̀ from committing zina outside. on the other hand tó bá jẹ́ pé obìnrin ló wà in the mood tọkùnrin ò sí in the mood tọkùnrin ò bá sí in the mood rárá it's almost impossible to do anything by the nature tọ́lọ́run ọba dá ọkùnrin tó ń gbà tọ́lọ́run sọ wípé ẹ̀yin ò gbọ́dọ̀ kọ̀ ẹlòmíà máa bèrè pé tọ́lọ́run ò put it into consideration pé obìnrin náà lè máa wá in the mood ni àwọn tí kìí ṣe ṣe muslims tí wọ́n ń kọ̀wé lórí sexology wọ́n ní difference tó wà láàrin physiology ọkùnrin àtòbìnrin ni pé tóbìnrin ò bá sí in the mood in the beginning of the act somewhere along the line ó máa develop interest tó ìgbà tó lọ́n pa àwa aláṣẹ yìí pé ó dọ̀ràn ọyàn fún wa ká jẹ́ wọn eh, a need sexologist láti ṣàlàyé ẹ̀ but independent research táwọn ṣe táwọn ṣe ń torí ẹ̀sìn wọ́n wá confam pé lóòótọ́ lóòótọ́ nature obìnrin ni pé even tí ò bá sí in the mood in the beginning of the act along the line ó máa wá develop interest tọkùnrin ò bá sí in the in the mood in the beginning of the apple so lọ́lọ́run ò ṣe sọ wípé táwọn náà bá jẹ́ yín pé ìjìyà wà fún wọn but ànábì jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin náà ní right tó ti yé torí pé kí ni ọlọ́run tó dá wa ó mọ̀ pé nǹkan kan wà tára máa béèrè kò dẹ̀ ní rí anything láti bọ́ ju ara náà lọ so ó dẹ̀ ní ká rẹjú sílẹ̀ tọkùnrin bá máa rẹjú ẹ̀ sílẹ̀ a níbi tó ti ń gbọ́ bùkátà tóbìnrin náà bá máa rẹjú ìsílẹ̀ òun náà níbi tó ti ń gbọ́ bùkátà yẹn so kọkùnrin mọ̀ pé òun lójúṣe láti satisfy ara ní òun but to what extent aha nature yàtọ̀ sí nature àwọn tá a bá ń ka àwọn tíra fíkìú a máa rí ibi tí wọ́n ti ń sọ wípé àwọn fúkọ̀há kan àwọn onímọ̀ fíkìú kan eh, àwọn legal juries wọ́n ní once in four months ni minimum standard àáfàá yìí ó lóun kó ọ̀rọ̀ yẹn dànù torí pé kí ni wọ́n sì ń fọmọ ìfẹ́ǹsọ yìí obìnrin ní àtijọ́ pè ó ní it depends on two things ó dẹ̀ make sense ó ní one nature àwọn méjèèjì tán wà involved <clears throat> nature obìnrin and ability ọkùnrin wọ́n láwọn make sense ni tẹ́lẹ̀ gbọ́n ò bá ka opinion ẹ̀ tọ́ba di màá ní wẹ́ẹ́ wọ́n sọ pé ọmọ rẹ̀ tó bá rán àwọn sójà lọ sójú ogun ó máa ń sọ wípé wọ́n kó ìtàsọ̀rọ̀ pé ó bí obìnrin kan léèrè pé how long can a woman stay away from her husband tí ò ní dá láàmú wọn ní once in four months once in four months yẹn sẹ́lòmíì ẹ ti rán níbi tọ́lọ́run ràn so nǹkan tẹ́lẹ̀ wá ń sọ ni pé nature obìnrin àti nature ọkùnrin ló máa determine ẹ̀ ọkùnrin míì wà for an entire month ó ti ẹ̀ lè má fi kún un ní ìsìn kankan ẹ lè ní ìdẹ̀ ṣe sùúrù ọ̀sẹ̀ kan but tó bá jẹ́ pé bó ṣe ń wo ọkùnrin tó ìyàwó ẹ̀ bí ètò ìwò lè kóòbù then there is a way out for her advice ẹ̀ pé kó mú ìyàwó mi so that ẹrù ẹnìkan tó bá di tẹni méjì ṣàn kó ń fúyẹ́ sí ni lẹ́yìn méjì ò bá lè dá gbé ẹfẹ́ dídẹ ní mẹ́ta tẹni fáwọn sí but ṣẹ́rí ẹ̀ka understand yìí pé ọkùnrin láti consider nature ìyàwó òun kó consider nature tiẹ̀ now some men wọ́n lousy tọ́lọ́run bá ṣe obìnrin lẹ́ńtà rẹ̀ máa ń yára jí a ní àṣà nìyàwó òun which is high stupidity ni opposite pé kóbìnrin wà highly sex ni pé kóbìnrin kóbìnrin ní nǹkan tó ń pè ní frigidity yẹn ni pé bó ṣe lè nǹkan fẹ́ pé tó ààrẹ ò kì í jí àlébù ni kì í ṣe dáadáa tó káàrọ̀ obìnrin jí wọ̀láì kì í ṣàlébù káàrọ̀ ọkùnrin náà jí kì í ṣàlébù torí tẹ́lẹ̀ ń bá máa complain á máa nígbà tá a bá ní wọ́n fi ṣe é ni àti ṣe dáadáa ni o bẹ́ẹ̀ ni àti ṣe dáadáa ni ọ̀láì ẹgbẹ́ bá ṣe ń ròyìn àwọn ọkùnrin kan nínú hadith eh, abuzera ìròyìn dáadáa ni pé káàrọ ọkùnrin jí ìròyìn dáadáa ni pé káàrọ obìnrin náà jí adẹ̀ ti sọ́rí pé ọkùnrin nìkan kọ́ ni wọ́n ló lè initiate sex a woman can initiate it by the nature of obìnrin ẹ̀yìn ti jíjọ ọkùnrin lọ but there are messages tí a lè send kára alẹ́ iná pọ̀ pé òkè ara alẹ́ òun wà in the mood tọkùnrin náà bá jẹ́ tó gbàgbọ́ yẹ pé òun ní ojúṣe sí i ìyẹn ló máa sọ pé aṣa nìyàwó òun tó gbogbo ẹ̀kọ́ yẹn à ń bẹ lọ́wọ́ kọ́lọ́ jẹ́ kára àwọn brothers náà kọ́ tó níta ló dá àmọ̀ jù wọ̀lá àwọn afáàsì náà ló dá àmọ̀ jù tá àfáàsì náà bá ké sínú débi pé kó kéde àmọ̀ pé kò sí nǹkan kan tí òyìnbó fẹ́ kọ́ wa wọ̀lá ìbọn àìtó yẹn àìtó síkósíkó inú ẹ̀ ló jẹ́ kájá aláàbọ̀ ẹ̀kọ́ you are neither good in the game nor in the dunya àwọn àlàáfíà méjì so bó ṣe rí nìyẹn na ẹ̀kọ́ kejìlá anya abdulalaha ibasta azanatuhu firfuru jini shuhudu jama'a aw ziyarati al-aqarib idha aminat al-fitna ó ní nínú wọn lóòótọ́ ìpìlẹ̀ náà ni pé ọlọ́run payín láṣẹ yín pé ẹgbẹ́lẹ́ ọkọ yín wọ́n wá ní àní fẹ́kọ́kùnrin fi ẹ̀tọ́ dùn yín nígbà tẹ ẹ bá ní need láti lọ kí àwọn family yìí pé ẹ fẹ́ lọ kí àwọn family àbí ẹ fẹ́ jáde láti lọ kírun jamaa òótọ́ ó yé wa pé kẹ́ ẹ tún nu ilé nílá láti fẹ́ lọ kí mọ́ṣáláṣí lọ but fúdi kan àbí lèyìn èèyàn lè ṣojú kòkòrò pé à wọ́n ní bàbá wa sheikh náà ń kírun fún wọn bẹ̀ yẹn wọ́n bá dé kírun tán wọ́n máa bá wọn yẹn sọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ojú kòkòrò pa afẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ó máa ń mú àwọn obìnrin wá sí mọ́ṣáláṣí láyé òjíṣẹ́ ńlá tòun ti kó sọ fún pé kán kírun lé ó ní ládájú kan wá kí ní mọ́ṣáláṣí lọ. so ànábì náà wàá mọ̀ pé tóun bá lọ àwọn àfáànà ni a máa kù tí mọ́ṣáláṣí bá jọ ń tó tí mọ́ṣáláṣí ó jọ wọ̀láhì mọ́ṣáláṣí súnmọ̀ tó bá wà ládùúgbò kan kódà ó mú tí ò ráyè kó àwọn ọmọ ẹ̀ nílé tó bá ti ń pariwo sí mọ́ṣáláṣí káwọn ọmọ yìí tó dàgbà èyí tó pọ̀ mú àwọn ẹ̀kọ́ wọn ti kọ́ mọ́ṣáláṣí ká kírun kọ́ akírun tán àwa mèkè ní habit bó ṣe once in a day between magreba and isha táwọn èèyàn ń darí ibi iṣẹ́ bọ̀ pé a máa yẹ tíra hadith wò a bẹ̀rẹ̀ pẹ̀lú something like riyadu salihin níyà yìí in two years time à á kọ́ bẹ̀ àtúmúkíra mi àwọn ọmọ tó bá wà níbẹ̀ hùdìẹ táwọn lóṣù mọ́ṣáláṣí they will learn a lot from the masajid but mọ́ṣáláṣí sì lẹ́yìn asalaamu aleykum ìyá ṣukura mọ́wá àgbà aleykum àdẹ̀tún ti jẹ́ sunday kan àpàdé fásitì aláàtù so mọ́ṣáláṣí ò ṣe ń pé ẹ kó máa ṣe lára wa mọ́ tẹ́ ẹ bá kírun tán tẹ́nìkan bá ní salamu alaykum ẹ jẹ́ mo ní question kan o lẹ́ẹ̀kan tí à ń gbé kábàrà lórí pé àfa yìí ń gbọ́ lókè ó ń gbé lọ́lẹ̀ tó bá jẹ́rú àwa inú wa máa ń dùn kí wọ́n béèrè question àáfẹ́ farabalẹ̀ ṣàlàyé tó bá jẹ́ àwọn àfa àtẹ́rẹ́ òye wọn ni wọ́n dé nìyẹn fẹ́ bẹ̀rẹ̀ àtakò náà fẹ́ fẹ́ gbọ́ so mọ́ṣáláṣí ti kú wọ̀láì àìjẹ́ bẹ́ẹ̀ àwùjọ wa ìbá ti change tí mọ́ṣáláṣí bá padà sí bó ṣe yẹ kó rí ó dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn tó tọ́ sínú àwọn ni kí wọ́n jẹ imam àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ tó mọ sínú àkọ́ bá jẹ imam ọlọ́run ti ṣàánú neighborhood yẹn wàláhì so ó wá ní tí èèyàn báyìí ẹni tó wà ní neighborhood yìí tó bá wá tọrọ ọgbà láàyè pé òun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí kọkùnrin ó má kọ̀ fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni sayyidina umar ọdẹ aláwa ni àwọn ọkọ pàdé àwọn kan náà àwọn ìyàwó ẹ̀ lọ́nà tí wọ́n lọ mọ́ṣáláṣí ìkan náà àwọn arábìnrin ẹ̀ wọ́n ní sọ̀hábì yẹn wá ní arábìnrin ṣé o pé kó o kírun fún ẹjọ́ lọ àti pé ó dá òun lójú pé inú kò ní dùn sí bó ṣe ń jáde yìí nínú àwọn yẹn ni pé ó ni irun tí wọ́n kí ó ní látẹ̀nà ó ìmá aláhi masajidala ẹ má kọ́ nílọ mọ́ṣáláṣí fáwọn irúbìnrin ọlọ́run even tí umaru bá fẹ́ kí àwọn òun jáde tí obìnrin yìí bá dé pé mo gbàṣẹ láti lọ mọ́ṣáláṣí umaru ní fẹ́ kọ̀ fún torí pé fẹ́ tijú ànábì pẹ̀lọ́rọ̀ tó sọ yìí secondly wọn lárábìnrin ò tiẹ̀ sọ pé òun gbàṣẹ umaru nǹkan tó kàn fi dáhùn ni pé umaru rí mi nígbà tí mò ń jáde so wọ́n fi yẹn tún fi rinlẹ̀ wípé àṣé nǹkan tára ilé wa bá ń ṣe kódà tí ò bá gbàṣẹ wa tó bá ti ń ṣe hàn wá tá a dẹ̀ dákẹ́ àti fi stamp ti nìyẹn tó kò lẹ́tọ̀ọ́ pé ká rí yín kẹ́ ẹ máa ṣe nǹkan tó rọrùn káwa dákẹ́ à ń láti pè é sákèsí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó fúnra àwọn ìdí wọ̀nyí ẹ ó fẹ́ lọ kí fámílì ẹ̀ wọ́n ní ká pè é ní yọ̀ǹda àfi téèyàn bá wá rí i pé á jíjáde tó ń jáde yìí jíjáde tó máa kó bá ẹ̀sìn ẹ̀ ni àfẹ́ ká torí ipá tó ṣe túnmọ̀ ìjà okùn ẹbí wọ̀láhìn náà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn fámìlì tó pé rìn mọ́ àwọn ló ń fi ń kọ́ wípé a kì í jókòó lásán èèyàn máa ń rìn jáde ni gbogbo tí ń ṣe yìí kì í ṣe lásán kì í ṣe lásán ká lọ yẹ̀ wò èèyàn bẹ̀rù mú pé torí ọlọ́run tó o bá gbọ́ nǹkan tá à ń sọ yìí yóò irú àwọn wọ̀nyí lẹ́yìn ká ṣàlàyé fún wọn ká pè wọ́n sí ìtawà ń ṣe àwọn òtún gbọ́dọ̀ pè wá sórí igbó tá a sákòrò ń di ẹ̀ tó irú àwọn wọ̀nyẹn tí ó mú fúnra ẹ̀ mọ̀ pé kò ṣe ní ìkábù sọ fún pé kóun máa rìn wọn tí wọ́n fi change. so àìjẹ́ bẹ́ẹ̀ kò yẹ ká kọ̀ fún ẹni sista láti rìn mọ́ family ká assist wọn láti so ẹbí pọ̀ ni káwọn náà dẹ̀ assist wa láti so ẹbí wa pọ̀. tá a bá máa sọ pé máa rìn mọ́ wọn kó nídìí tó jẹ́ pé kò tiẹ̀ ní sí doubt nípa yìí pé ẹ̀sìn wọn ó farapa látara ìlàṣẹ ní jọ ṣọ́bó ṣe máa rìn máwọn eléyìí ẹbí náà ni wọ́n ṣùgbọ́n má jẹ́ kó jọ́dọ̀ wọn ló máa lọ jókòó sí gbogbo ògbà torí pé tí àwa yàn ní kébìlà ó yàtọ̀ sí ìtàwọn yàn ní kébìlà. nọmba thirteen aláyọ̀ ń ṣòro sí raha wọ̀nyẹ́ ìṣòro àìbáha wàkà tọkọ́dọ̀rọ̀ ní fìlà hàrẹ́ fi hòkó kìzẹ́wìj. àfẹ́kọ́kùnrin jẹ́ ní tí ó máa tan àlébù ìyàwó ẹ̀ káàkiri ọkùnrin ní ìbàjẹ́ eléyìí púpọ̀ kò sẹ́ńtì lálébù tiẹ̀ tá a bá rí pé ara alẹ́ ẹni kù síbì kan ká sọ fúnra ẹni àwa ló yẹ ká jẹ́ mírọ̀ fúnra wa àbó àwọn èèyàn respect yín níta o wọ́n bá mọ bẹ́ẹ̀ ṣe rí ń lé ní ọ̀la ìwọ̀n ní respect yín ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí ìwé kọjá ń tẹ̀lé sọ torí pé mírọ̀ ló yẹ kẹ́yìn jẹ fún wàláhì ẹni má sọ bí mo ṣe sọ ìyó ọwọ́ náà mi tó àmọ́ polish láti sọ but essence mo tó lè sọ ni pé ẹ̀yin ló yẹ kọ́kọ́ pé àbúṣá kíyèsí tó tó lọ síta but ẹ̀sìn now nínú ẹ̀kọ́ tí mo fẹ́ pé alákèésí sí ẹ rí pé hadith abuzara àtàlébù àtìdákejì ẹ̀ làwọn obìnrin yẹn fọ́ká ká má wàá kẹ́kọ̀ọ́ láti bẹ̀ pé gbogbo nǹkan tó bá jáde bu ọ̀pọ̀ ẹni wọ́n fẹ́ ká lọ máa sọ síta ó wà nínú nǹkan tí mo ṣe ní afẹ́ pé àsákèésí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo ní inshàlá kọ́mẹ́ halkọ̀ ni máa tó ṣe tó ti yẹn sìn so nínú ẹ̀kọ́ tiwa ni pé àlébù ọ̀pọ̀ ẹni àfẹ́ká kan síta the only time tó máa ṣẹ̀tọ́ fún wa láti fọn síta ni tó bá jẹ́ pé ẹni tá à ń sọ fún ẹni tá a fẹ́ kó bá wa pè sákìyèsí ni tó ti yé sìn bọ́dà tó jẹ́ pé tó bá ti wọlé láti ibi iṣẹ́ tó máa fi dàárọ̀ ọjọ́ kejì kò ní nǹkan méjì home video ló máa jókòó tì ara àwọn bọ́dà kan bẹ́ẹ̀ yẹn na ìyàwó ẹ̀ wá sọ títí títí títí kò ní correct wẹ́ tó bá máa fà tí ọkọ òun ti jú àmúfẹ́ kì í lọ tẹ́ ẹ bá ti ń dárúkọ àáfàá kan pé màá fẹjọ́ ẹ̀sùn lágbẹ́ tó bá ní òun ò gbọ́dọ̀ jọ́rọ̀ òun lọ́dọ̀ àáfàá yìí ẹ̀wọ́ àáfàá mi. mo bẹ̀yìn torí tọ́lọ́ ẹ má takú pé torí pé ustaz mi lẹ́nu yìí ọkọ mi ò gbọ́dọ̀ sọ pé mo ṣe fẹjọ́ òun sùn rárá mistake ni wàláì mistake la ó kẹ́ ẹ̀ bá lè jẹ́pẹ́ ẹni tó máa bá sọ̀rọ̀ kì í ṣe ẹni tó kéwú tó àáfàá tẹ́fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn ẹni tẹ́ bá rí pẹ́kọ̀ọ́ yín láì gbọ́dọ̀ respect òun ni fífẹjọ́ ẹ̀sùn ló lè ní effect kíkó ẹjọ́ lọ sọ́dọ̀ àfáà tó kórira ẹ̀ ń dákú pírọ́blẹ̀mù ẹ̀ sọ́ọ̀fẹ̀. tó téèyàn bá wá rí ẹni tá a mọ̀ òkè ọkọ̀ ẹyin tijú ṣùgbọ́n ní fẹ́ kó gbọ́ àìdá nípa òun. as a last resort lẹ́yìn tẹ́ ẹ bá ti sapá títí tẹ́ ẹ̀ rí change ẹ lè pe irú wọn pé kó jọ̀kọ́ bá yín fún ládùbáyì ó máa ń ṣe nǹkan báyìí ó máa ń ṣe nǹkan báyìí àìjẹ́ bẹ́ẹ̀ àfẹ́ ká máa fi ọ̀rọ̀ ọkọ ẹni ká máa fi ká máa tà níbu ẹ̀ ká máa fi pamọ́ ń ta. torí àwọn ọmọ ìjọra wọn ẹlòmíì á jókòó gbélégbélé gbogbo ẹ̀yin tẹ̀ wá ń kí tẹ̀ sọ́pọ̀ ọkọ̀ tí ń rí báyìí ọkọ̀ tí ń rí báyìí pẹ̀lú àìkòní sọ̀tọ̀kọ̀ tiẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe ń sọ láti ìwọ ló gbà fún bẹ́ẹ̀ tó ọ̀gá ọ̀run mọ́ra mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ń ni so in the end tí ìtọ́kọ yín tó tẹ̀ ṣe tó bá wá lìsì ọkọ rẹ̀ síta òun gan wà ní ètò tó máa tó ó mọ̀ òun ṣòro tó ẹni gbọ́nú ní lọ́tọ́ ń àwọn nǹkan mi kọ́ wa yìí wọ̀láì tẹ̀láì à ní kó má sí ìbára ẹni dámọ̀ràn tó ti yóò tá bá ní advice àwọn parí pé wọ́n pààyàn ẹ̀ lọ́run a sọ ẹ̀dá kùtùrọ̀ lọ́run ẹ̀ làmú lọ́yẹ̀ àárín experience kan báyìí báyìí báyìí báwo ni kí n ṣe ṣe ẹ pé n tó pààyàn ẹ̀ lọ́run ni sẹ́rí àstúpì débi káwọn ènìyàn tó páyọ̀ lọ. àwa gọ́ọ̀mù àwọn tajọ máa ń gọ́sìpì. bẹ́ẹ̀ ni ẹni tó ń gọ́sìpì láàrin wa ó mọ àwọn táwọn jọ ń gọ́sìpì. tó bá yẹ pé nǹkan ṣe lẹ́nu ilé ẹ ó wà rò pé gọ́sìpì lè gbé bẹ́ẹ̀ ṣe sí. ìwọ gọ́ọ̀mù pé àdváìsì kí á mú ẹ kí á mú ẹ kí á mú ẹ ṣeré wájú ọlọ́ǹkan lè wá. tó tó bá ń padà wá ń gbé wípé ẹni yìí ń fọ́ ọ̀rọ̀ ẹ̀ka ẹjọ́ ń fọ́ tẹ̀lómìn kan náà ni. bó ṣe rí nìyẹn so ẹ wo àwọn ẹni rẹ́gbà pé wọ́n páyọ̀ ọlọ́run tó má dẹ̀ máa fún ní advice lè láwọn ọ̀rọ̀ fún nìyí ni kékeré and like i said kó jẹ́ last resort ká dẹ̀ ṣẹ́ ní ikù ká mọ bá a ṣe máa sọ ní máa fún àlébù ọkọ ẹni jáde kò dáa ní máa fọ́tìyàwó ẹni náà síta kò dáa so àwọn àbú náà ibìkan tí wọ́n dá sí táwọn náà bá ti ráwọn nǹkan báyìí ọ̀pọ̀ ìgbà wọ́n máa ń béèrè bíi question táàtì ẹ̀fín ní mọ̀ pé àwọn ló ń ṣẹlẹ̀ sí ni tó ti yé èyàn ní dìbò kó ní ẹ̀dákùtù ọlọ́run ọkọ tèmi láti di oṣù mẹ́fà kò mú ìkọkọ wálé gbogbo sálárì mi orí gàrí ìrẹsì ló ń ló ń tán sí ó kí ń fà lójú ẹ̀ síta even if you had a question lórí ẹ̀ nǹkan tó rú ẹ lójú ẹ béèrè without letting us letting us know wípé ọ̀pọ̀ ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí salamaleykum sir kí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí tó because different homes with different problems tó bá jẹ́ pé ọkùnrin ò rí mú wá obìnrin ló ń ṣe é kí ni ká ṣe àwọn náà dẹ̀dẹ̀ náà tó sábà kọ́ ni lópin ìgbà tó náà bá ní kó lè máa ṣe lọ but ó yàtọ̀ fún pé ká wá pinpoint pé lágbájá báyìí ara fífún àlébù ẹ̀ síta ni bí ò ṣe níwọ̀ akọ́fọ́n tiwa síta kò dá káwọn náà máa fọ́n ọkùnrin síta now ẹ̀kọ́ ke ẹ̀kọ́ nọmba fourteen. أن يتزين الرجل لزوجته كما تتزين له a fẹ́ kí ọkùnrin máa ṣọ̀ṣọ́ fúnyàwó ẹ̀ bá a ṣe fẹ́ kíyàwó náà máa ṣọ̀ṣọ́ fún ọkọ ẹ̀ kò sí bọ́ọ̀gà tí mi ò kí ń dùn kíyàwó ẹ̀ bá appear nice tó bá smell fresh nínú nǹkan náà àwọn alkọ̀tà àbáwọn bọ́ọ̀rà ṣe a sọ̀rọ̀ débi nǹkan tá à ń sọ yìí ọgọ́rọ̀ òkà pé kéèyàn fẹ́ lọ sùn pẹ̀lú sweaty body ó ti lọ látàárọ̀ ó gán mọ́ ìlú ẹ̀ ó ṣe ń pẹ́ ó láàgùn wọlé ni tó bá ti jẹun tán pẹ̀lú òórùn aṣọ yẹn alọ̀sùn tó lù ẹlòmíì ò mọ̀ pálíbìnrin ọ̀ǹtí ó ta fi treat ẹ̀ ní halkọ ẹnìkan wá pè mí ó ní wàláhì òun ní practical experience ẹ̀ pé brọ́dà kan ó ní tóun bá ti fẹ́ súnmọ́ àwọn òun báyìí bí ìjà dé ìjà ni òun wá béèrè pé kí ló ṣàkíyèsí ó ní òun mọ kankan òun kọ wípé each night before going to bed kó make, ní hábì pé òun máa wẹ̀ even tó ń bá wẹ̀ láàárọ̀ tó ń wẹ̀ lọ́sàn-án ó ṣe é ṣe kára má fresh mọ́ kó ń wẹ̀ kó ń dẹ̀ brush before going to bed. ó ní nígbà tí bọ́dà yẹn máa rí òun after a week ó látòkè ló ti ń juwọ́ pé àfàwọ̀ láyé dá mọ̀ and that is reality ni reality ni situation so kọkùnrin náà múra abdullahi ibn abbas ó ní èmi máa ń yọra fún ìyàwó mi bí mo ṣe ń fẹ́ kóun náà yọra fún mi torí pé ọlọ́run bá ní wọ́lẹ̀ hùnà mùsùlùmá àlẹ́ hùnà irú ń tá a dìbò yàn náà lẹ̀tọ́ tí wọ́n ní tó bá a ṣe dìbò yàn pé kí wọ́n ṣọ̀ṣọ́ fún tójú tójú tẹ́mi yá fi fà mọ́ wọn àwọn náà lẹ́tọ̀ọ́ pé kẹ́yìn náà yọra fún wọn kẹ́mi tí wọn náà lè fà mọ́ yín kì í ṣe ẹgbẹ́ ọkùnrin ló dà mọ̀ so ara nǹkan tá a fẹ́ kí ọkùnrin kọ́lẹ́kọ̀ọ́ ni ẹ jẹ́ wọ́n sọ fún yẹn yìí ó mú tá a bá ń sọ̀rọ̀ pé bọ́lá kan go to bed with sweat kò ṣe bẹ̀rẹ̀ náà kékeré ló ti bẹ̀rẹ̀ so ẹ fi kọ́ àwọn ọmọ wa pé brushing before you go to bed nínú ilé wa yìí o àti ṣe lófin taking your bath before you go to bed ẹ jẹ́ kó mọ́ ọ lára tí ò bá mọ́ra láti kékeré wọn ò lè dàgbà kọ́tọ́ wọn á fẹ́ change òjíṣẹ́ lásán lọ́la ṣẹlẹ̀ ó ní jìbìlì òwe pàṣẹ pákó rírun fún mi débi pé kí ló sọ náà òun rò wípé ọlọ́run aṣọ lọ́rùn ọ̀yàn ni even nígbà tó fẹ́ pọ̀ kàkà kú tó tó máa pọ̀ kàkà kú wọ́n ní abdulrahman abubakar wọnú yàrá ẹni tí kú fẹ́ ikú tí ń kọlẹ̀ fún ẹ̀ pákó ló tún béèrè pé fún un pákó ìyá máa wọ́ndà pé kí ni pàtàkì pákó tó dákú lẹ́nu kò fẹ́ kí anything offensive tó máa jáde lẹ́nu òun ó ní ó zoro àfọwọ́n àpilẹ̀ quran ẹ pọ́lì ìṣẹ́nu yín fún kòránì tẹ̀ǹké nínú hadith kan ó ní tẹ́ ẹ bá ti gbẹ́nu lóko rán ní tẹ̀ǹké màláìkà kan á súnmọ́ yín á gbé ẹnu lé ẹnu tiyín láti máa gbà síbẹ̀ àwọn nǹkan tó bẹ̀ ń parẹ́ lára tẹ́ ẹ kórìíra wọn àwọn màláìkà náà kórìíra ẹ̀ òórùn burúkú màláìkà náà kórìíra so akẹ́kọ̀ọ́kùnrin wa ever fresh especially mouth odour kéèyàn lè sọ pé èèyàn ń pa ẹ ti kọ́ àwọn ọmọ tọ́mọ bá ti súnmọ́ àwọn tó ń bá yín sọ̀rọ̀ bóyá ń bá sọ̀rọ̀ ẹ ti ń fìlè odò yẹn ẹ pa láti pé go take care of your mouth tí kinní ti mọ́ ọ lára ẹ ti ń sensitize wọn sí nìyẹn èyí tó ń bá ọkùnrin dàgbà táwọn ìyàwó òsì kí ẹ̀ǹjọ́ ìwọ̀n ó bẹ̀rẹ̀ láti kékeré pé àwọn ìyá tó máa mójútó wọn ọ̀ká kú tẹ̀dá kò sọ̀rọ̀ lọ́n ẹ jẹ́ yìí kó di àṣà nílé. ìkẹ́ẹ̀ẹ́dógún number fifteen anyasina lọ́nàbíhà this is very very important afẹ́kọ̀kùnrin máa fún ìyàwó ẹ̀ ní benefit of doubt tó máa ní èrò oore síyàwó ẹ̀ èyí tó pọ̀ nínú àwọn nǹkan tó máa ń fa múṣkìlà tó máa ń fa mùtíbà ní ilé mo máa lérò kérò síra ẹni ni wàláhì mo máa lérò kérò síra ẹni ló máa ń fà á so tí a bá rí move tó wà suspicious ká padà síbi ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹni ire náà ni pé ẹni ire ni tí ò ní ṣe tí ò tọ́ until tí nǹkan tó clear tí ò lè mú doubt lọ́wọ́ mọ́ tó bá ṣẹlẹ̀ ìgbà ẹni ká tó wá come out pé ó mú mo fẹ̀sùn báyìí kan ẹ̀. ṣùgbọ́n kákan rí nǹkan tó jẹ nǹkan ká conclude àbí ká ní suspicion dé lẹ́bù pé eh, arábìnrin gan òtún ẹ̀ ní wá feel at home pẹ̀lú ọkọ ẹ̀ mọ́ kì í ṣe nǹkan tó dáa. now ọlọ́run fi ohun tó ṣẹlẹ̀ sí sẹ́yìn dà á ìṣà nígbà tí òun àti òjíṣẹ́ ńlá tí wọ́n jọ jáde lọ sí ojú ogun kan hadith tó gùn ni ọlọ́run fi kíní ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ yìí pé nǹkan máa ń jọra dé lẹ́bù tó jẹ́ pé ọkùnrin afẹ́ lè búra pé wọ̀láhì bó ṣe rí nìyẹn the only thing tó kù ni pé kò fojú ẹ̀ rí nígbà tí òfin fojú ẹ̀ rí yẹn kó gbà pé ọlọ́run ọba òfin ọ̀hún nìyẹn kó fún obìnrin ní benefit of the doubt ṣe rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sáà níbi ẹ̀ áyà tí à ń sọ̀rọ̀ èyí ó ní lọ́wọ́lá súrọ́tù. سورة النور قل لولا إذ سمعتموه ظن المؤمنين والمؤمنات بأنفسهم خيرا kìbá jẹ́ pé ńgbà tó ẹ gbọ́ àwọn ìròyìn aburú yìí nípa ara yín ẹ̀yin onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ẹ̀ ń ro èrò orí síra yín ni àṣetánì ò ní máa ráyè wọ àárín yín tí ọlọ́run bá rìn pàṣẹ incident wọn ló ṣẹlẹ̀ òjíṣẹ́ ńlá jáde pẹ̀lú àwọn sọ̀hábà lọ sójú ogun aisha ní tábàdà ti fẹ́ jáde lọ ìrìn àjò bẹ́ẹ̀ yẹn ó máa ń draw lock àwọn ìyàwó máa ń draw lock pé ẹni tọ́lọ́run bá ní kí lock ẹ jẹ kó máa bá lọ ó lóun ló wá mú àwọn wá lọ ìgbà tí wọ́n jagun tó tí wọ́n padà bọ̀ ní medina òun dúró sẹ́yìn láti lọ tọ́sẹ̀ ìgbà tó ń ṣetán ó lóun fọ ọkàn igbá ayò òun rí i pé necklace òun ó ti já òun wá padà síbi tóun ti ń bọ̀ ipò tóun lọ wá ìgbà tóun máa fi darí dé ibi táwọn sọ̀hábà wà wọ́n ti move kí ló ṣe fún notice tí aisha sí láàrin àwọn ó ń gun nǹkan kan tó ń pè ní howdage eh, i think they call it uh, sedan àbí carriage carriage tó máa ń gbé sórí ẹṣin àwọn ọlọ́lá ló máa ń lò ó á kọ́ba obìnrin yẹn so ó ní ó wá fi kún ó ní nígbà tó ń sọ yìí òun ṣẹ̀wọlé ọkọ ni ara òun fúyẹ́ ó rí i pé àwọn tó gbé kárẹ́ẹ̀jì yẹn wíwà ń bèrè bí aláìsí ń bẹ̀ ní òun ní wait tó ń gbà tó máa gbé kinní ẹ̀ padà wọn ò notice pé aisha ò tíì sínú ẹ̀ wọ́n kàn gbé kinní ẹ̀ lórí ẹṣin wọ́n dẹ̀ lọ tó ń gbà tó òun ṣe tán tóun débi táwọn wà òun wá gbogbo wọn tì. na ìkànnì àwọn sọ̀hábà orúkọ ẹ ti fọyọ́ lórí mi òun náà wá ní delay for another reason tó yọ lọ́wọ́n ọba ìyẹn wá padà débi tí wọ́n wà ó lóun kàn rí pé èèyàn sùn sílẹ̀ ni aisha níbi pé òun ti ń ronú pé kí ló máa ṣẹlẹ̀ òun wá conclude pé instead pé òun máa fẹ́ òun fẹ́ máa fẹsẹ̀ wá wọn lọ ó dá òun lójú pé tó bá déwájú tó bá notice pé òun ò sí ń bẹ̀ wọ́n máa rányàn láti wá pípò òun wá dìsà pé kóun kúkú jókòó síbẹ̀ ibi tó ń jókòó sí ẹni olú ti gbóhùn lọ sọ́ńgbà tó sàhábì ìdé ó rí pé èèyàn sùn sílẹ̀ ó ló dá ṣéèpù mọ̀ pé aisha ni torí ó mọ̀ òun tẹ́lẹ̀ fún ìpè wọlé ọkọ ó lè wá fi ọlọ́run ọba búra níbi tí sàhábì yìí tó fún òun ní ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ànẹ́bìdẹ ó ní gbólóhùn ẹnu báyìí kò sọ sóhun débi tó máa ní kíkẹ́ ló sọ ó ní wọ̀láì gbólóhùn ẹnu kan báyìí kò sọ sóhun ó ní nǹkan tó kàn ṣe ni pé ó kàn fara kú mẹ́wàá sítòsí ó pa láṣẹ pé kí yẹn bẹ̀rẹ̀ tí aisha gùn tó fi yé tó fi wá múra kú mí yẹn rìn fún àfi lọ bá àwọn yòókù. aisha herself kò tí ẹ rò pé nǹkan yẹn pé big incident ni ó ní until after about a month ìkan náà àwọn relatives wọn tí oúnjẹ ó nù eh, ìyẹn ló wá sílé aisha aisha ni bó ṣe dé ó wá ní hálàkà mustah ah mustah máa ṣòro ibú o òun wá ní kílódé màmá ó dàbí kí àǹtí èèyàn kó máa gbé ọmọ ẹ̀ ṣépè ó lè wá ní ah kílódé mọ́mù kílódé tẹ̀ ń gbá bóyá ṣépè ẹni ah tó o bá gbọ́ nǹkan tó ń tẹnu ẹ̀ sọ kí ló ń sọ wọn ni wọn sọ fún aisha yìí pé abdullahi ọmọ ubeyi olórí àwọn mùnàfíkì madina incident tó ṣẹlẹ̀ yẹn ó ti fún ní interpretation pé ah, aisha ní déètì ni ó ní date pẹ̀lú ẹni ẹni ibi tó ti wá ń sọ káàkiri láàrin ara wọn by the end of the month ó ti tọ̀ka dé etí gbọ́ musta musta náà wá ṣe dé ẹni fẹ́ kún spreading kìíní ẹ̀ lọ́wọ́ inú ṣe ń bẹ̀ yín pé torí tẹ̀lé ọ̀hún ẹjẹ́ káwọn náà máa ṣókí la máa sọ ó mú kọ́lá ṣe fún ó mú ẹ náà láwọn ọ̀rẹ́ bíi márùn-ún ẹni márùn-ún ìkọ̀ọ̀kan á broadcast ẹ̀ kí ẹ tó mọ tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó yẹ kó tábà wá bú ọ̀láì tó ṣẹlẹ̀ ẹ lè bú ọ̀láì wọ́n ní wọ́n rí náà ni tí ó ti gbalẹ̀ so woman tó sọ yìí òun sọ látara ìtara fún aisha pé ah, ah, káwá ti dé pé mr of all people tó yẹ pé bàbá aisha gan ló ń gbàgbé bùkátà wọn láì ní ni irú ẹ̀ ló wá ń stẹ́ẹ̀dì àbúrò yìí aisha ló ń wòsùn ó lè sùn kún mọ́jú ni nígbà tí ilẹ̀ mọ́ òun wá bẹ àmẹ́bí yìí pé òun gbọ́ báyìí báyìí báyìí ó lọ́n wá ṣe understand torí pé kó tó di ọjọ́ yẹn ó ní ṣe sí òjíṣẹ́ ńlá change ìyẹn la máa tàn pé ẹlẹ́ran ara lòun náà so oníṣesí ẹ̀ change bó ṣe máa ń tijú ká sóhun kò tijú ká sóhun which means he is also doubting tó ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ but kò lè take a firm position ó lè wá tọrọ pé kó jọ kó tó ní yọ̀ǹda kó lọ bá àwọn parent òun ìgbà tó òun wá délé àwọn parent òun òun wá ní ṣéèlì náà ti gbọ́ ohun tí ó ń sẹ́ẹ̀lì kiri àwọn òbí òun láwọn ti gbọ́ ó ní mọ́mí òun wá dáhùn yìí pé aisha ó dá òun lójú wípé o ò ṣe kinní yìí ọlọ́run dẹ̀ máa fọ̀ ẹ́ mọ́ ó ní wàláhì òun sunkún mọ́jú ni nílé àwọn pírẹ́ǹtì òun gan pé òjíṣẹ́ ńlá wá bá òun níbẹ̀ ìgbà tó wá bá òun níbẹ̀ ó ní òun wá bi ànábì pé ṣé ó nígbàgbọ́ sí nǹkan tí wọ́n spread nípa òun ìdáhùn ànábì was non-committal it was neither yes nor no ó ní ẹ̀gàn ló wá pa àwọn ẹkún jù ó ní kò wá ìtì ìkúrò ńbẹ tàdúrà tí èrò ń gbà tó fi ṣẹ pé ọlọ́run á fọ̀ ọ́ mọ́ ó lóun kàn ní pé ojú ànábì change ni tẹ bá dẹ̀ mọ bọ́ ṣe ròyìn pé kí wáyé bá ń sọ̀kalẹ̀ ojú ẹ̀ máa ń change ó lóun kàn ní pé ojú ẹ̀ change ni tó ti yé ó ní change yìí wọ̀n pé ọlọ́run ti ń sọ wáyé kalẹ̀ fún ni ó nígbà tó ṣe tán ó wá rẹ́rìn-ín ẹ̀rí ìdùnnú wọn ni aisha mo kí ẹ kú oríire ọlọ́run ti fọ̀ ẹ́ mọ́ ó wá ka àwọn aya tọ́lọ́run ti ṣàlàyé pé aburú ni wọ́n spread nípa aisha o ẹ wá wo ìṣe obìnrin ó nígbà tí àmì ẹbí wa sọ pé aisha kú oríire ó lè wá dá lóhùn pé ìwọ́kọ́ la máa dúpẹ́ fún ọlọ́run ọba la máa fọpẹ́ fún ó jù dáàbọ̀ pẹ́ torí pé gẹ́gẹ́ bí ọlọ́run ara ìwọ náà ò lè ti gbogbo ẹni sọ pé ìyàwó ẹ̀ ò ṣe é pé ọlọ́run ọba mi ló sọ mi mọ́ ó ní òun wá yẹpẹrẹ ara òun kọjá fóun tí ẹrù pọ lọ́wọ́ máa torí tòun sọ àyà kúránì kalẹ̀ àyà tọ́lọ́run wá sọ̀kà tó fi sọ mọ́ ó fẹ́ tóbi àyà mọ́kànlá tọ́lọ́run fi ń ka sórí yẹn tó ṣe rí kéèyàn dúró oore wọ̀lá nǹkan tó dáa ni o ti béèrè ká máa ṣe rèé kí lọ́lọ́run ọba ó fún dídí oṣù kan kó tó sọ àyà rẹ̀ kalẹ̀ kí ló ṣe tó ṣe pé jẹ́pá fèsì yẹn kan gbàrà ló sọ wáyé kalẹ̀ ṣé jù bí ìwọ ibìkan àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ sí wa ọlọ́run ní purpose pẹ̀lú ẹ̀ tí kinní yẹn ò bá pé oṣù kan kò ní spread bó ṣe spread àwọn ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́ ń bẹ̀ gbogbo àwọn sins yẹn ò ní ṣẹlẹ̀ ọlọ́run bẹ̀ plan pé ìkan máa lead sí kan ìkan á lead as a result nǹkan báyà ṣẹlẹ̀ òun á ṣẹ̀ wá sọ ayà kalẹ̀ á wá kọ lẹ́kọ̀ọ́ pé pé ẹ bá ti ń gbọ́ ìròyìn aburú ń pa ara yín bẹ́ẹ̀ ló verify ẹ̀ ẹ̀jẹ̀ nìyí mú èyí tọ́lọ́run ò bá ti fi hàn tí mo yẹn bá ti ń jí ọlọ́run sì fẹ́ bó láṣìírí ẹ̀ ni. ẹ̀kọ́ yẹn mo pé ọlọ́run ṣe lọ sísọ ayà rẹ̀ kalẹ̀ tó dídé oṣù kan kó tó sọ kalẹ̀. sọ dákun torí ọlọ́run àwọn ẹ̀kọ́ yìí ọlọ́run kọkùnrin ó obìnrin pé tí wọ́n bá ń fún ẹ ní information tí ò lè ṣe substantiate ṣì máa fúnyàwó ẹ ní benefit of the doubt. kò dẹ̀ sínú ìṣe mùsùlùmí kálá fẹ́ dé yàn kò sínú ìṣe wa pé dáa màá sẹ́kì trap fún kò sínú ìṣe wa tó ti ń sìn ókè tó bá jẹ́ bó ṣe rí nìyẹn màá sọ fún pé mò ń travel màá wá ka mọ́lé láì rò tẹ́lẹ̀ ànábì níwọ̀ tó o bá rìnrìn àjò tó o bá ń darí bọ̀ kọ́kọ́ sẹ́ǹ mẹ́sì pé ó mú mo ti débi báyìí o àfẹ́ kó o dédé wá wọlé láláì jẹ́ pé dágbére àwọn sọ fún yàrá ìpè tí ó tún bọ̀ lọ́nà gbogbo ẹ̀kọ́ yìí torí kí ṣètánì má jẹ́ kó bèrè wípé ah, àbábìlì tí ó suspect mi ni so ẹ̀kọ́ yìí àwọn ọkùnrin tí ò dá mọ̀ wọ́n máa ń rò pa ọ̀la wọn gbé tí wọ́n bá ń ṣèyàwó wọn wọ́n ń fẹ́kì trap intelligence ni ẹni bá fi gbogbo trust síyàwó ẹ̀ ìyẹn ló gọ̀ but ó yí àwa wípé wọ̀láhì téèyàn bá gbé ẹ̀sìn islam yìí dé level àlùjẹ́nà tọ́lá ọ̀bá ń ròyìn látàyè ìgbìyànjú máa ní fílì rẹ̀ because smooth family relationship a máa wáyé tọkùnrin àti obìnrin bá dìjọ ń lò kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ká jọ pinnu pé òun la fẹ́ lò kọ́lọ́run ló lọ́wọ́ sí márẹ́jì wa. ọba àwọn ibi tá a kù sí pọ̀ díẹ̀ díẹ̀ náà ni a máa kọ́ yìí wá kan ṣiṣẹ́ ṣàmójúkúrò fún wa èyí a bá mọ̀ tá a sì ń ìgbésí ayé owó túbọ̀ tòrò sí i àárí dáadáa ọba ọlọ́run kó wá fún alẹ́nu òdodo láti tẹ̀lé màá fẹ́ dánu dúró báyìí láti gba ìbéèrè wa in the next section. ok kí nọmba one tó béèrè mo fẹ́ bẹ̀ yín ẹ jẹ́ kí question yìí kó wà as brief ló ń kí question yìí wà as brief as possible kí question yìí bá wà brief àárí time down question mẹ́rẹ̀ẹ̀wá àti ẹ̀sìn lè ní time láti gba more questions but the further contribution àwọn tó náà fẹ́ ṣe contribution yẹn ale de nia one two number one Bismillah. aleykum salaam wa rahmatulah. question tó bẹ̀rẹ̀ last week. what was the question. the question ni pé nínú kan béèrè pé tí èèyàn bá jẹ́ tailor. naam. so ó wá lẹ́nu kan tó tó máa ń ṣe ara ẹ̀ sílẹ̀. naam. wípé ṣé ó wá lóun fẹ́ràn aṣọ. naam. ó gbẹ́dẹ̀ fẹ́ràn ẹ̀ kì í ṣe aṣọ tó bo gbogbo awura. Eh, so mo bí mi ṣe pé ẹgbẹ́ ni ẹlẹ́yìn ní láti rí pé ẹni ènìyàn lè bá wọn. bẹ́ẹ̀ni ṣé tòun lè lọ gbé fẹ́lò mi. rárá nǹkan tí mo sọ pé nìyẹn. ẹgbẹ́ mi ṣe gbàdé ẹgbẹ́ mi ṣe gbọ́ iye tí pé jẹ fún. ẹ tí mo sọ pé mo ṣe sọ pé yẹn ẹ eh, tàbí báwo mo ṣe sọ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ contribution necessary or not. mo ní gbogbo aṣọ tó bá ti jẹ́ pé ó wà ní nǹkan tá a lè wọ̀ tẹ́lẹ̀ tó fi ń sìn a lè bá yànrọ ìyá pépè wọ nǹkan ní òun ló ní kí sísà bá bá ní pípé nǹkan rán blouse hmm. mi ò ní sọ pé òkè ẹ blouse alápátíkúrú mi kò yẹ kí sísà wọ blouse jáde tó bá wọ blouse abẹ́sẹ̀bọ́lá ń pa láṣẹ pé kó gbé jìbáàbù hmm. ìyá ẹ̀rọ jìbáàbù ni òun ló ní èmi ò wá ní sọ pé torí pé blouse alápátíkúrú mi ò ní rán blouse rárá náà ni mo fẹ́ sọ ní ẹni yìí àmọ̀ pé kò fi kò ń lò jáde. ok. tó bá ṣe máa ń jáde bẹ́ẹ̀ ni. máa tó ní tí àbá bẹ́ẹ̀ ni ẹ̀rọ aṣọ yẹn bẹ́ẹ̀ náà ti ń bá yẹn ti ní pa nínú ìbàjẹ́ tẹ́ni yẹn spread káàkiri ni. lẹ́ẹ̀dì bẹ́ẹ̀ sì ni pé kéèyàn má bàa ṣe ẹ má bàa ṣe èyí náà tún fi ń ṣe wáàsì fún ni pé kínní tí bá bẹ ṣe kínní tó bá ṣe ń wọ̀ gbogbo àwọn nǹkan tó bá wà lọ́mọ máa jẹ́ tèmi lọ́mọ máa jẹ́ tèmi lọ́ pọ̀ ló máa mú ní kíní ẹgbẹ́ yóò ní ní ìpanu ẹ̀. ó wá tẹ̀lé fúrẹ́dì mo ti ọ̀rọ̀ ní kánífà tẹ̀sán níjọ́ yẹn ní pé tí ẹ bá ń lọ tó bá bá yín nípa ẹ̀kọ́ fún ọ lọ́wọ́ bàtẹ́ bá fún ọ lọ́wọ́ náà owó yẹn náà máa fi ṣe àwọn kan tí ò ní kíní yẹn fẹ́ papọ̀ mọ́ra wọn. ṣé kí n sọ bí pé ètò ń bẹ̀? àkọ́kọ́ náà ni pé kánífà nìyẹn ọdún ẹ̀bọ ni àádọ́kọ̀ọ́ christmas mi ìwà ọmọ bó ṣe fẹ́ lò ó tí ò ní jọ tí ò ní bọ́ sí aburú ṣùgbọ́n eléyìí tẹ̀yìn sọ yìí èèyàn wá rán aṣọ tó fi ara sílẹ̀ tó bá wù ú ó lè wọ nǹkan ni ó mú nǹkan lè wá béèrè aṣọ ó lè wá ránṣọ tó fara sílẹ̀ náà ṣèbí máa ní ibi tó fẹ́ lọ sí bóyá ní yàrá ọkọ ìlú ti fẹ́ lọ ìwé nǹkan ni but nǹkan tó kàn sọ kí lè sọ pé òkè ó lè jẹ ọ̀rọ̀ rèé tó bá jẹ́ pé n tó gbàṣọ yẹn wá ẹni tá a mọ̀ nínú òòrùn ni kò dẹ̀ sí nǹkan tá a sọ òòrùn náà ló máa ń rọ̀ tó ti yé wọ́n mo lè rí mi ò kó lọ́wọ́ kó wá tiẹ̀ síwájú a lè fi ṣe general rule pé gbogbo aṣọ tóbìnrin bá ti fẹ́ wọ̀ tó bá ti máa ṣára sílẹ̀ ẹ má rọ̀ fún un a jẹ́ pé sísà gan àní fún un. ẹni yẹn gangan ni mi ń gbèmí ṣe pé. wọ́n tó bá fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè dára àpáyọ̀ náà tó ti yé ìjọba tó la ọ̀fẹ́rẹ́. sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ní last weekend yẹn. sọ̀rọ̀ ojú ti sọ wí ó wá ní bàtà kejì ìgbà tẹ́lẹ̀ máa jọ ìyẹn èèyàn ti kí òun tán. sọ̀rọ̀ àwọn nǹkan wọ́n dìde tí nígbà tí ó ṣe ìṣírí sáré láwọn kan ṣe lọ́wọ́ kan participate àwọn tí ìwọ̀n lọ́wọ́ bá tí ìwọ̀n ṣì kúlẹ̀ ìwọ̀n dìde tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹni tí mo ní kí ṣùgbọ́n ìsáyé wáyé nìyẹn àkọ́kọ́ bí wọ́n wá pé kò ṣẹlẹ̀ mo bè lọ́rùn méjì wọn ní rárá mo tún wáá bèè lọ́wọ́ àwọn tó wà wájú wọn ni pé ó ṣẹlẹ̀ pé bọ̀ tó ń rújú sáwọn náà ṣùgbọ́n àtẹ́mi tún ṣe investigation lórí wọ́n ní ẹni tó jẹ́ pé ó ti bá ìròyìn ó bá láti ọ̀tà yẹn tí pé bá yìí nípa nìyẹn gbogbo èyí tí ìkùnú ń bá ṣe yóò máa bá ó máa participate ní ṣùdú ìsáré yẹn bẹ̀rẹ̀ tó jẹ́ pé kò bá ìròyìn kò bá nǹkan kan bẹ̀ nípa yẹn nìyẹn ló lè dìde ló lè complete irun tiẹ̀. ok ẹ jẹ́ kí n dáhùn báyìí àkọ́kọ́ náà ó wà pé last week yẹn ni mo kúrò lórí ìròyìn tí mo ní kẹ́nìkan níbi àbí tí mo ṣe dé ok ẹni tí mo wá ní kó líìdì yẹn kọ́lọ̀ ń bá mi ṣàmójútó ìsìn wọn àwọn ò mọ ìdájọ́ ẹ̀sìn ìgbà tí mo ní kí wọ́n líìdì kò ní nǹkan tó ṣe kábàrà mọ́ so àwọn tó wá repeat kábàrà kábàrà yẹn òun ló confuse ẹni tó wà ní ẹ̀yìn ẹ wá rí nǹkan táwọn àfáà kan sọ àwọn àfáà sẹlẹ́sì kan wọ́n ní mímọ́ fi demarcation sáàárín ọkùnrin àti obìnrin gan àdáláyé kẹ́tìgọ́rí láwọn mọ́ṣáláṣí kan kò jẹ́ ògiri tí òun rò ní ilé ìbẹ̀ mí ìtàn odò wọn kára ró wọn ò kóra ró bẹ̀tẹ́ fi ògiri sí àwọn obìnrin pa pé wọn ò fẹ́ tọ́rọ́kùnrin rárá rárá rárá wọn láyé òjíṣẹ́ ńlá obìnrin wọn àwọn ọkùnrin wájú báyìí ni débi pé sọ̀hábì kan tí mani ò tí ì tí ò tí ì nípa tó wọ́n tó bá rò kù ẹ̀yìn ló máa ń rò. tòun ti bẹ́ẹ̀ àmọ́dé òkè rẹ̀ pẹ́pẹ́ lọ́mọ ògiri tó àwọn àfáà kan wọ́n ní kò tí ẹ̀ yẹ kí ìkọ̀kọ́ wà tó máa dí ṣáìdì àwọn obìnrin ṣùgbọ́n arípẹ́yìn obìnrin gan láìpẹ́ pé kọ́ máa sí ìwú wọ́n lọ máa ń enjoy privacy yẹn ara àwọn kọ̀ọ̀kan tá a máa dálẹ̀ rè tẹ́ ẹ bá gbọ́ kábàrà ẹ̀ nímọ̀ bóyá ìmáàmù lọ rìn kúrò ní abúlé ṣùgbọ́n mi kò sí ọmọ nǹkan tó fà á táwọn tàkọ́kọ́ ìṣe fẹ́ kọ́ sí ìlà wọn tẹ́yìn ṣe fẹ́ kọ́ máa sí ìròyìn àwọn òfin mọ́ṣáláṣí ṣe lé wọ́n máa ń tọ́jú mọ́ṣáláṣí àwọn ló máa jẹ́bi fẹ́ẹ̀sì òbí mọ́ṣáláṣí lẹ́yìn asàlá àmàlẹ́kùn àwọn fi ṣe meeting point ni làṣẹ ń wá pé kó ní privacy kó ṣùgbọ́n àtúntò ṣe di bíbẹ̀ dùn. tó ká ní ajẹ́kí gbogbo ẹ̀rí bó ṣe rí ń ni kò ní sí ìkankan tó máa bọ́ nígbà tẹ́ni ẹ ṣe kábàárà ẹ mọ̀ pé ó ṣe mistake ni nígbà tẹ́ ẹ̀ bá ti rí kó lọ ọlẹ̀ ẹ̀yin náà máa dúró but àwọn tó wà ń dúró kábàárà lára ń wọn lọ sí rúkú. now back to the question tí sísá wa béèrè ṣẹ́rí sùgúrù sáhùn oríṣi méjì ni a ṣe ń bọ̀ bẹ́ẹ̀ lágbára ọlọ́run a kàn rò pé ẹni tá a máa kọ́lé sí kílé ẹ̀ bá ti dàrú àríkọ́ la ṣe ní kákọ́ ní ojú àwọn nǹkan tó ń jẹ́ kílé dàrú tábà yanjú ìyẹn lágbọ́rọ̀ àwa mú àwọn topics yẹn láti bí ìwé kíkí everything sùjúdù fáwọn oríṣi méjì ni téèyàn bá dé nǹkan pè nínú ìrún a máa ṣe sùjúdù kan pè ní kọ̀bìlì láti before asalaamu alaykum téèyàn bá fi nǹkan lékún ìrún a máa ṣe sùjúdù sáré after asalaamu alaykum èyí tá a ṣe ń jẹ́ yẹn ṣàlékún ni àbádùkù àlékún ni tó ìgbà ilé ẹ̀ka ṣe sùjúdù sáwọn after asalaamu alaykum fine ẹni tó bá ti ń bá ìmáàmù kírun bọ̀ tí ìmáàmù yẹn bá ṣe sùjúdù sáhù lẹ́yìn asàlámù àlékún òun náà bá ṣe asàlámù àlékún ẹni tó wá jẹ́ pé ìmáàmù ti kí bí rákà kan kóun tó wá jọ ìnìyàn asàlámù àlékún tí ìmáàmù ṣe sọ pé òun ò ní bá ìmáàmù sálámù á dìde so á dìde sálámù tiẹ̀ á wá dìde sùjúdù sáhù náà ọ̀nkì lẹ́yìn tóun bá wá ṣe tọ́tún sálámù sùjúdù sáà tí imam ṣe òun náà ṣe wàá ṣe tó yẹ yí èyí téèyàn máa ń bá imam ṣe òun ni sùjúdù sáà kọ̀dùnú tí imam máa ń ṣe before asalaamu alaykum gbogbo wa la máa bá ṣe ní time tó ń ṣe sí kó dé end of the solat ṣé ti pé ẹ̀sẹ̀ sáà ẹ tó bèrè tó pé ẹ̀sẹ̀ kìí ṣé ti pé à. àwọn ẹni tí wọ́n tún dìde hmm. látàgbà yẹn tó ọ̀kan wà ní jókòó tàwọn ní tí oògùn wọn hàn ni wọn ò pé tẹ́lẹ̀ àmọ́ ọ̀bá yàtọ̀ kankan. wọn ọba kankan. pípọ́ hmm. bá pípọ́ táwọn ṣáà nípa ni pé òkè àwọn. ẹni tí ò bá bá rákà kankan. pípé david congregation ṣá. ok ẹni tó bá jẹ́ pé kò bá rákà kankan lẹ́yìn imam sùjúdù sáà tí imam ṣe yẹn kò kàn. sóyún alhamdulilah. now question number one. okay this is the contribution contribution kejì. naam asalaamu aleykum. aleykum salaam wa rahmatulah. ní ìgbà tá a ti ń ṣe divorce. naam. a ṣe pé a kọ́ pé kí ọkùnrin kó má lè máa gbọ́ bùkátà ara ìyàwó ẹ̀ kò tó fún ìyàwó láti ní kóun fẹ́ kọ ọkọ ẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. but pẹ̀lú nǹkan kan tẹ́ ẹ sọ lónìí pé kí ọkọ kó gbọ́ bùkátà ara ìyàwó ẹ̀ jíjẹ́ bí pé tán bá lọ fún kí wọ́n ti ń pè tán bá lọ sí rẹ̀ wọ́n máa ń pè wọ́n padà ẹ̀jẹ̀ ti sọ pé obìnrin yàtọ̀ sóbìnrin ilé ìlú òótọ́ ó lè dúró fọ́ọ̀mù ilé ìlú òótọ́ kò lè dúró fọ́ọ̀mù yẹ́ẹ̀ ó tún wá a tún wá gbọ́ pé kọkùnrin má lè gbọ́ bùkátà rẹ̀ kò hmm. tó fún kókò ṣé ìrújò fẹ́. àyíṣe ọ̀pọ̀ mi ò fẹ́. bẹ́ẹ̀ ilẹ̀ sọ nìyẹn sà pé àìlègbọ́ bùkátà ara àìlèmí sexual intercourse rárá. ẹ sọ pé ó tó ó máa ń ní ìwọ̀n tó máa wọ̀n ife ẹnìyẹn máa ní láti dúró ètò ìpàdé. ok ok there were no difference of um, opinion. opinions of the scholars. ẹ wá mú gbogbo ẹ̀ báyìí báyìí báyìí pé nǹkan táwọn eléyìí wí nì nǹkan táwọn eléyìí wí that election was so. Yeah. But from this one now, this is a possibility was so even a shorter period of time. Bẹ́ẹ̀ni. Ó possible kó bí yẹn sọ pé òun ò ní lè dúró. Bẹ́ẹ̀ni. So ní pẹ̀lú ìta sọ yẹn pẹ̀lú ah. gbogbo àwọn views of the scholars at yes. late. Yes. Àwa lè sọ pé ó máa wá dípẹ̀ lára obìnrin and not a particular time that the scholars did. Ó dípẹ̀ lórí obìnrin yẹn pé tóbìnrin ò bá lè dúró gbọ́ bóyá oṣù kan the travelling one month and not reading. bọ́dọ̀ tó bá pẹ́ obìnrin òbí lè gbọ́ ní kò ń ṣe ìwọ̀n tí àwọn àfáà sọ ó lè ah. ask for um, divorce. okay um, i would have agreed with you if not for the text obìnrin tó wá complain fún òjíṣẹ́ ọlọ́run wípé ọkùnrin òun nǹkan tó wà lára ẹ̀ kó dàbí irun ara aṣọ ni remember the hadith anabi òfin ní permission pé kókó ọkùnrin yẹn sílẹ̀ if you remember anabi ní ṣebóun ló dá ọmọ wọn yìí tó ti yé àwọn scholars wá dì ní pé bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọkùnrin yìí lè ṣe kì í ṣe pé kò lè ṣe pé nǹkan tó bẹ̀rẹ̀ yẹn sọ ni pé bóyá frequency bóyá the extent tó ń fi expect ní ètò tó gbà kádàrà torí pé anabi òfin nǹkan tó bẹ̀rẹ̀ yẹn sọ ṣe excuse láti sọ pé kí wọ́n tún sílẹ̀ tó ti yé sìn but pé nǹkan jọ́ràn ọ̀yàn kò necessarily mean ní pé tọkùnrin ò bá wá lè ṣe látara ìlè wípé ó máa justify tóbìnrin sọ pé ìfẹ́ kúrò ń bẹ̀ allah knows best however um, let me give an example à ń sọ̀rọ̀ pé kọkùnrin gbẹ́ bùkátà jíjẹ mímu fọ́ràn ọ̀yàn ni àwọn àfa àkànrán alẹ́ tí wọ́n ní wẹ́ ọ̀ràn ọ̀yàn ni tó bá rí àbí tí ò bá sì kápá fún un ọ̀rọ̀ yẹn lè má justify kíkúrò lé ìyàwó ẹ̀ wọ́n á ní kó ní sùúrù fún ni. àwọn àfa àkọ́dẹ̀ máa ní rárá tárábìnrin bá lóun ò ní tara níbi owó ọ̀dẹ̀ níbò míì tó ń lọ fásitì sílẹ̀. tó òun ló fi jẹ́ pé àwọn ìdájọ́ kan wà adájọ́ sẹ̀ríyà ó dàbẹ̀ pé wọ́n máa ń fún ní prerogative gbogbo tó bá tì sínú àwọn argument yẹn. tó adájọ́ tó bá wo nǹkan tí tísà mi sọ yìí wípé wọ́n ní ojúṣe ni fọkùnrin náà láti mú ojú kòkòrò ìyàwó kúrò by satisfying her tóbìnrin bá fi pé òun wà more highly sexed ọkùnrin yìí kẹ̀dẹ̀ lè kò lè perform to her satisfaction tó bá complain fadájọ́ mi ó lè wò pé pẹ̀lú pé ó lè ti obìnrin náà sí ṣì mọ́ ẹ̀dàpọ̀ ẹ̀bá wa tún sílẹ̀ adájọ́ mi dẹ̀bẹ̀ padà síbi tí ànábì sọ yẹn wípé ẹnìkan wá complain bẹ́ẹ̀ ànábì ò torí bẹ́ẹ̀ sọ pé kí wọ́n tún sílẹ̀ tuntun wàláhù àlọ but it's a very good observation. Eh, Ustaz Amadi, nǹkan fẹ́ sọ lórí nǹkan tí sísá sọ yìí. Mo fi pé bóyá fẹ́ tuntun sọ ní ìdí ni pé ó dàbí pé ìgbà míì wà tó pa a máa ń gbọ́ nǹkan ààbò. Èmi wò pé nǹkan tẹ́ ẹ padà sọ lórí pé mo lè ránṣọ ó máa jẹ́ individual preferences wọ́n máa wọn àwọn èèyàn máa lọ ṣe ni pé ustaz sọ yìí pé o tẹ ẹ bá mọ̀ pé ẹnìyẹn ò ní wọ aṣọ yẹn síta síta ẹ ń ránṣọ fún ẹnìyẹn ẹ dẹ̀ mọ́ púpọ̀ ní wọjọ́ síta subhanallah ẹ dẹ̀ wá kí wọ́n sọ́kọ̀ ẹ dẹ̀ wá sọ́kọ̀ kó bá lọ máa dì í pé bóyá kó jẹ́ èmi tèmi o torí bẹ́ẹ̀ máa wọ̀ ọ́ o èmi ò lè ràn kọ́ má máa pa á láṣẹ fún àwọn èèyàn kó tó bá di pé ó di yam pẹpẹ sátásátá. ok ó dà pé ẹ ti bá mi sọ léèké ń gbọ́ alágbọ́n kan sísá sọ bó ṣe rí náà yẹn kí n lọ ọkọ rẹ̀ question number one now. aleykum salaam wa rahmatulahi wa barakatu. sáà mo fẹ́ bẹ̀rẹ̀ question lórí surname mi pé tí èèyàn bá má rí pé ìmísí tó máa wà nínú kíní ẹ̀ pé ṣé o lè lo sọ́ọ̀nù ìkìkì ọkọ àbí orúkọ tó kán ló tẹ̀lé because mo máa ń gbọ́n pé wọ́n máa ń pé tíyàn bá ti change orúkọ èèyàn after marriage ó mìn pé èèyàn ń pé ọkọ èèyàn ló bíyàn àbí bákan pé ọkọ yẹn ti ń take position bàbá léèyàn lórí. well um, actually kì í ṣe pé bóyá a rí text tó fòbí rẹ̀ but a mọ ìṣe yẹn màwọn tí kì í ṣe mùsùlùmí àdẹ̀mọ̀ṣe tó yapa sí màwọn tọ́lá ọba ní kájọ. ẹ máa gbọ́ aisha aisha bintu ta ni abubakar wọn sábà sọ pé aisha muhammad wọn ní hafsa bintu ta ni umar so bàbá làwọn máa ń pe ọmọ ọmọ nínú islam yálà kó tó lọ́kọ ni àbílẹ̀yìn tó lọ́kọ tán so tí gbogbo nǹkan bá rí bó ṣe kó rí bá a ṣe fẹ́ mìíràn náà nìyẹn but you see à ń sọ́fà nkankan lọ́wọ́ báyìí cultural dominance wọ́n ti invade thought wa wọ́n invade ẹ̀mí wa a ṣe ń tà láti jára wa gbà ni ẹni problem bá ní kó understand nǹkan tá à ń sọ yìí tóun àtọ́kọ̀ ẹ̀ bá wa jọ sọ pé ok maintain your maiden name that is the first orúkọ bàbá ẹ̀ náà ni o máa jẹ́ but àwọn kan wá pè àṣà kìí sí wọ́n ní once in a while àwọn tó bá ní nǹkan ṣe pẹ̀lú government agencies táwọn ò bá lórúkọ ọkọ kò kí ń jẹ́ káwọn ní àwọn àǹfààní kọ̀ọ̀kan táwọn wà entitled sí a máa wá jẹ́ pé fine ó mì pé condition ló ń fọ́ sí láti ṣe kì í ṣe pé ẹ̀kàn fi ń yangàn báwọn kò fáàrí ṣe máa fẹ́ ń fi ń yangàn pé èmi aya alágbájá a máa yọ orúkọ bàbá kúrò a forúkọ ọkọ rọpò ìyẹn ti ń jọ ìṣe kékeré ẹni condition bá necessitate tiẹ̀ abẹ́lẹ̀ nǹkan lọ́n ṣàmójútó fún wa tẹ̀sí ìpínlẹ̀ bó ṣe kárí ni pé orúkọ àwọn bàbá wa la fẹ́ ká máa lò ọ̀rọ̀ ti tòkúdáwó lọ́wọ́ obìnrin ni ìgbà tó yọkọ ó lè tó orúkọ bàbá ẹ̀ sọmọ rídì torí pé bàbá ẹ̀ ṣe é fi yangàn láwùjọ ordinarily orúkọ ọkọ ló máa ń tẹ́ lò ọ̀tọ́ rí pé orúkọ bàbá òun bo ti ọkọ òun mọ́lẹ̀ ó fi orúkọ ọkọ sáàárín ó fi orúkọ bàbá ó fi ṣe bùsẹ́nì ìyẹn ń pè ọ́ sẹ́kíyèsí pé kò ń ṣe tí bàbá ò bá ti wá lókìkí ẹni tá à ń fi pamọ́ ni tó ti ń sìn ẹ̀pírẹ́ǹsì tiwa la fi ń sọ̀rọ̀ yìí ìpìlẹ̀ islam wá ní pé bàbá wa àmì dìnnà yẹ yálà ó jẹun táwùjọ fi tá a lè fi yangàn láwùjọ ni o àbí kò jọ bàbá ẹni náà ni bàbá ẹni ká pera mọ́ bàbá wa twenty ò bá rí necessity àní fẹ́ kó change ẹ̀ wọ́láhù alẹ́. question number two. mi ò sí in some cases wọ́n máa ń bèrè pé ń pè ṣe kí wọ́n address èèyàn as or meeting and wọ́n tó bá ń pé èèyàn ti marry tẹ́lẹ̀ then mi ò ní lè sọ pé miss lèèyàn yóò máa fẹ́ sọ pé miss ni. ṣé mrs yẹn máa tù jẹ́ sọ́ọ̀nì dáadé èèyàn ni àbí orúkọ kan náà ló máa jẹ́ sí ìfẹ́ pé mrs yẹn ó fẹ́ pre-treat certainly not orúkọ agbẹ́yé sí pípéré nílùú fi fi pé aya aya alágbájá so orúkọ ọkọ yìí náà ni a máa mention tó ti yé yes but kọ́kọ́ béèrè orúkọ èèyàn pé kí ni orúkọ ẹ am aisha murtala and fatima um, sọlẹ orúkọ dábìlì ẹkú tẹ̀lé Ordinary. tí kì í bá ṣe rọ àwọn circumstances ẹ̀ ń sọ yìí question number two ustaz ẹjọmọ bínú lórí question tí ẹ lórí ti aṣọ rírán lẹ́ǹkan ẹ̀yìn. naam. mo pé ṣé the same thing ó apply sí pé kó jẹ́ pé tí kò ń ṣe native àbí tí kò ń ṣe aṣọ rírán like bí african ta aṣọ aṣọ. of course the same thing ni kò sí difference. okay. yes kò sí difference sísan ta bóyá undies bóyá shirts kí ló kàn ní pẹ̀lú ìdókítà ìlú èmi kọ́ nìyẹn ọlọ́run pa aláṣẹ pé tó bá wọ̀ sábẹ́ ó lè wọ́n pé òkè torí àfa máa gbóná nílé lọ́dọ̀ ṣe jáde àwọn zimbabwe ni pé tó wá rà tó kọ́lá èyí tó wá rà tó kọ́lá tiri zimbabwe ẹ̀ṣẹ́ tí òun àti ọlọ́run àbáná máa yanjú ẹ̀ náà. question number two. sàmú aleykum salaam. ẹ jàpẹ́rẹ́ sọ̀rọ̀ nípa aisha lẹ́kọ̀ọ́. náà. pẹ̀lú suspicious gan wá pẹ̀lú ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. náà ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wa ọlọ́run ọba péjọ kó bá wa ṣàánú wọn. àmì àtẹ̀yìn sisters náà. gbogbo wa náà gbogbo wa náà ni. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ fún àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àwọn obìnrin a máa ń gbọ́. tó lè jẹ́ kó máa jẹ mọ́ rìn but èyàn ní tí ì ṣòro bí ṣé nǹkan yẹn ó yí bẹ́ẹ̀ suspicions náà la máa kà fún ó máa ń ṣẹlẹ̀ láàrin obìnrin. ó dẹ̀ máa ń tẹ̀lé láàrin ọkùnrin. but most of the time nǹkan tó máa ń jẹ́ káwọn obìnrin ká wà ṣọ́ọ̀ lórí ẹ̀ ni wípé àwọn incident kan tó máa ń ṣẹlẹ̀ tó máa ń rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé at the end of the day nǹkan tá à ń tún kọ̀ọ̀bà yẹn náà ló máa padà já sí. now ṣe mọ̀ pé gbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ọlọ́run bá ó fọ Aisha mọ̀. bẹ́ẹ̀ni. now ta ló máa fà wá mọ́ńsì ta ló dẹ̀ fẹ́ fọ bírọ́dà náà mọ̀ àfọlọ́ọ̀ kò dé sí àyíkókò tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn wa mọ́ ń sìn. bẹ́ẹ̀ni. now kí ni nǹkan tá a lè máa ṣe àbí tí nǹkan yìí tó fi máa máa reduce because kò síbi tí nǹkan yìí ò sí. bẹ́ẹ̀ni. bí ọba dẹ̀ ti ń fura ẹ̀wọ̀n ó lè máa kó bá ìmọ̀ ìnàbí ọkọ láyé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tá a máa ṣe ayọ̀ òní sọ̀kalẹ̀ láti sọ bẹ́ẹ̀rẹ̀ àmọ́ suspicion tá a bá ní tá a bá ti rántí pé àmọ́ some suspicions are sinful. àwa pinnu pé tọ́lọ́run ọba ò bá ti mú kó fi hàn mí báyìí ọlọ́run sì fẹ́ bò láṣìírí ẹ̀ ni. tọ́lọ́run bá wà bò láṣìírí ẹ̀ láyé tó fi jẹ́ pé tá a ti jáde láyé gan kò hàn sí ló dẹ̀ ṣe é ó lọ bá nǹkan ẹ̀ níwájú ọlọ́run. that is it. tọkọ náà bá ní suspicion nípa ìyàwó ẹ̀ tí ò dẹ̀ rí something concrete tó ti yé wọ́n ní wọ́n rí yìn ládùúgbò kan wọ́n ní oṣù ìjọ kan oṣù kìíní kan tó bá jẹ́ suspicion kó fún ọmọ ní benefit of the doubt sí ìsí òṣè prove tó bá jẹ́ pé ó ń jí ṣe ọlọ́run bẹ́ẹ̀ ń bò láṣìírí ọlọ́run mọ̀dé tó ṣe ń bò láṣìírí yẹn bóyá bí tó ti máa tú u ló fẹ́ kó dé kó tó jẹ́ tuntun tó ti yé but kí ni nǹkan tó máa ń jẹ́ káwa pè pé we must do something now ó máa jẹ́ ká look stupid lójú ara wa wípé wọ́n ń gbé nǹkan gbẹ̀yìn wa kọjá àdẹ̀jókòó síbẹ̀ so we wanted to take action bí ìgbà táwọn sọ fọlọ́n pé èmi fẹ́ rí result rẹ̀ láyé ń bí o and it's not your hand ìtọ́lá ò bá ti fi hàn ẹ́ fi sílẹ̀ tó ti ẹ́ sì tí ọba ti rántí yẹn pé ah, gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ bá ní ká decide ń dé à ń lọ decide ní èyí tó ṣe ní ojúṣe fún ọ ni pé tó o bá ti rí nǹkan tó bẹ́ẹ̀ lójú leave that servant to him ẹgbẹ́ kẹ́ẹ̀sì kan tó ṣẹlẹ̀ a few years back mi rántí ni mo ṣe ìyàwó oníyàwó pẹ̀lọ́kọ ọlọ́kọ battery charger tó ti yé inú ọ́fíìsì inú workshop battery charger náà ti lé fọ́ọ̀n wọn mọ̀ pé àwọn ti yí lu wáyà náà àwọn méjèèjì gan mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ló mọ iye ọdún tó ti ń ṣe é tó tẹ́wọ̀n bá ti rántí pé ẹ̀yìn tó lọ́rùn ìbá ìtì ìfẹ́ mú ló ń bò láṣìírí ẹ̀yin òní láti máa fi mọ́ sílẹ̀ ó mú ìtàn abániṣẹ́ àbú mo ti gbọ́ nǹkan báyìí pẹ̀ tó bá yá wọ́n á ṣe ọkọjá ibi tó rọrùn èyí tí òṣèlú wọn ló ṣe táàbù náà báni abániṣẹ́ ó mú ó dà pé onírìnkùnrin ní bẹ́ẹ̀ yẹn wọ́n á ṣe ọkọjá ibi ìṣẹ̀lẹ̀ wọn wọ́n lè pín ìdìtò àlà tètè ìtọ́lọ́ ń bá kọ wípé ó lò ilé ẹ̀dà tóun ò fẹ́ kó wà nílé ẹ̀ náà gbogbo ọlọ́gbà ayé ìtọ́ba dá ẹgbẹ́ jọ̀tún láti bẹ̀rẹ̀ àṣírí àtàṣírí yẹn tó bí islam ṣe fẹ́ ká bára wa lò nìyẹn. question number three aleykum salaam wa rahmatulah. ẹnu ẹnu mike. asalaamualeykum salam salaam wa rahmatulah. nígbà tá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa pé tí obìnrin bá ń jáde tí àwọn kan wá máa wo ìmúra wa àti pé tá a sọ tá a kí wọ́n sọ most of jilibab tá a lò these days àwọn jilibab wa sáwọn ọkọ wọn ò kì í lò wá ni látara pé àwọn jilibab tó wà ń èmi ò tẹ ẹ̀rí ṣéèpù kankan tó bò oríṣiríṣi style èmi ń débi pé èèyàn fẹ́ẹ́ lè sọ pé ah, ẹni yìí gò bá ẹ̀ lóru àti bùbá kó jùbẹ́ kó jùbẹ́ rò sí ó fẹ́ẹ́ bẹ́tà dání màtíríà fẹsẹ̀rọ̀ jìlìbàb débi pé ìdí máa yọ sẹ́yìn iwájú náà máa yọ fún àwọn style oríṣiríṣi tó wà sí sí àwọn ọ̀bí òkè orí wa láti kọ láti kọ̀ńtíròlù wa pé ah, irú style ló ti lè lé eléyìí òde ṣe tààrà ó ti wá ń tẹ̀ ń ta bíbi pé bíyà ìyẹn lórí wa bóyá ẹ̀ bàbá wa sọ̀rọ̀ yìí ní gbangba pé báwo ni style jìlìbàb báwo ni kò ṣe rí ìní ìwá ní kò ní ní nílà níwájú alábo á fún iwájú pọ̀ á yọ ẹ̀yìn síta inú ìsáì kan wà sí tó ṣe ẹ̀rọ síta àwọn màtíríà tó máa ń yọ káàpù sí yẹn tó pé dúró màtíríà ni wọ́n tún máa fi ẹ́ jù bá àbújá bíi pé ẹni yẹn níbi tó fi àwọn adégan mi èyí kọ̀ọ̀kan tó bò lára ṣe fún ìwà bírèkì orí wa ni débi pé àdèmá jáde síta bẹ́ẹ̀ àwọn méjì ní báàbù ni. jazakila ọ̀fẹ́ràn ẹ ṣe máa jíṣẹ́ yín fún ọ ẹ jẹ́ kí n sọ sọmọ́rì wọ́n dẹ̀ ti máa ń mú ìrìn níbí báyìí ọ̀pẹ́ kì í ṣe jẹ́ níbàyìí wọn lọ́dọ̀ babaláwo lẹ́sìn máa ń tójọ́ wọ́n ń jí sẹ́ni o sọrí àkọ́kọ́ náà gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀ṣọ́ ta lè sábẹ́ la fẹ́ kí jìlbáàbò bò tó wọ́n ní kí jìlbáàbò fúnra ẹ̀ bá tó ti jẹ́ aṣọ ẹ̀ṣọ́ alẹ́pẹ́ irun tá a fẹ́ bò látún expose yẹn now jíjẹ́ aṣọ ẹ̀ṣọ́ ó máa wáyé látara pé number one even bá a bá ní ornament àbí tó ní design aṣọ tá a bá wọ̀ lékè àfẹ́ tó ní design otherwise ohun gan fúnra rẹ̀ ó tún di nǹkan tá a fi ń attract èyí oníṣe design kò fẹ́ gbóná so tí yìí bá a bá ti ní design ẹ ti ń pàṣẹ ìsìsì adẹ̀fẹ́ kó bu nǹkan tákìsì afẹ́ lọ síbẹ̀ ni that's number one number two kò gbọ́dọ̀ wà transparent afẹ́kọ́jọ́ ní tó máa pa nǹkan tó wà lábẹ́ ó máa pa mọ́. So the thicker it is or the more opaque it is the better in matter of thickness. Ó lè wà light kó they wà more opaque ju tó thick lọ torí So, but the thicker it is afẹ́ lè sọ the better so the thickness eh, yeah. ni ò ní jẹ́ kí nǹkan tó wà lábẹ́ kó máa hàn. Ó méjì. Quality kẹta ni pé kó má wà body hugging kó má describe shape ara akọ́kọ́ jẹ́ nǹkan tó pé obìnrin máa fi inú ẹ̀ tó bá dúró àwọn bọ́ìjìs ara ò ní hàn bẹ́ẹ̀ débi pé orí ọkùnrin á máa jíṣẹ́ tí wọ́n rán so tíjú báàbù fúnra rẹ̀ tó bá ti ń yọ ṣèpà ara àbó wà transparent apẹ́rẹ́ nǹkan tó wà lábẹ́ àbó ní ornament àbí kò balẹ̀ débi tó yẹ kó balẹ̀ dé a lè ti ṣàlàyé ẹ̀fọn pé afẹ́kíjì báàbù gùn débi pé ó kéré jù àdìbò bàtà wa tó bá wá ní veil tó bá ní rù tó ń wọlé ìyẹn ló bẹ́tà ṣùgbọ́n a pé ìyẹn kì í ṣe ọ̀ràn ọ̀nà torí wọ́n béèrè fún permission ni ó permission wà fún bẹ́ẹ̀ ó kéré jù ó béèrè dédé bàtà tó ti yé sìn jimbab tí ò bá meet standard yẹn well kò meet standard jimbab kí wàá ló ṣe táwọn àbí máa ń dákẹ́ there are possibilities ìkíní. E kì í ṣe gba àbúrò làwọn condition tí zimbabwe fi ń pàṣẹ yìí ló yé ìkejì ẹlòmíín lè máa rò pé òun ṣàrántí lẹ́bù tí ó mú wa tẹ́lẹ̀ àwọn ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ríra àwọn bọ̀ tó fi débi ìní kó o má break ẹ̀ tó jẹ́ tó ní zimbabwe adúpẹ́pẹ́lọ́m after some time ó máa change tó bá jẹ́ irú èrò yẹn ni kọ́lọ́ bá ṣàmójúkúrò fún ọ but ẹni tó bá yìn dọ́jì àwúrẹ̀ lórí nǹkan yìí tó dẹ̀ dá lójú pé kò yẹ kó rí bẹ́ẹ̀ irú ẹni yẹn ẹ̀ṣẹ̀ máa wà lọ́rùn ẹ̀ náà ẹ ṣe sísà mi tó wá àtìlẹ ṣe fáwọn sísà yòókù ẹ dákun ẹ má jẹ kí jù bàbá kó tún di nǹkan tá a ń pe àkíyèsí sára afẹ́ pé bu ẹwà ayé ni pé pé ara alẹ́ nìkan la fẹ́ ká fi hàn. question number four. naam asalaamualeykum aleykum salaam. ẹ má bínú kí n tó sọ sísà kan wà tí mo introduce wá sí alcohol ara mica ni wọ́n máa ń lọ sí mica bọ́ ọjọ́ kan sàmùsà nìkan third ní wa so first week kan wá sunday so ẹ mọ̀ ó máa di the next week kan máa wá so she now wọ́n wá sọ fún mi pé ọkọ àwọn sọ fún àwọn ní kó tó di sunday yẹn pé à ah, ibi tó lọ yìí ó dàbí pé ó ti ẹ̀ gan ó dàbí pé wàá lọ ní sunday tó ń bọ̀ so sunday tó bọ̀ yẹn wọ́n wá àwọn yẹn ní inú àìsà wa so èmi wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé gbogbo nǹkan tẹ́ gbọ́ ṣẹ̀ ṣáà fi ṣiṣẹ́ so ṣì náà wọ́n wá sọ fún mi pé ọkọ àwọn sọ pé à ah, ibi tó ń lọ ẹsẹ̀ àní o máa máa lọ ni ajá strong mica people nípa àní o máa máa lọ ni dẹ́sẹ̀ àwọn bọ́n ṣe pè mí nìyẹn pé àwọn fẹ́ kan fún mi pé àwọn fẹ́ máa wọ yorùbá masala tuntun yọjọ inú mi dùn gidi gan inú mi dùn gan so àti bọ́ọ̀ṣì lọ mica o but her dressing is so different she was from one place to one yorùbá so tọ́lọ́n bá kó bá wa ṣe dáadáa ṣe àgbègbè àtúwà. mo bẹ ọlọ́run ọba gbogbo apáta ọlọ́mọṣàjà nípinnu dáadáa yìí ni wọ́n bẹ lọ́run àwọn yòókù náà táwa náà rò yìí pé tá a bá pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn náà fẹ́ ṣe dáadáa ẹlòmíì ò rírú nǹkan tó yẹ kó gbọ́gbọ́ ni ló ṣe wà lẹ́bùn tó wà tọmọ kọ́ bí àfa nípa mọ́tíná kó máa jó lẹ́nu láti sọ torí ẹ̀rù ń bá pé tóun bá sọ wọn ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́run ṣe ìlú rere bá a ṣe ń sọ ẹ̀ ń sọ tó káàbọ̀ tó bá ti jọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmẹ́bì ẹ̀rù ìbà yín àbẹ́ẹ̀kọ́ ni sísà mi ọlọ́mọdé nípa yín gbogbo ọlọ́run ọba gbogbo ọba tí mo ọlọ́run ọba sọ ànábi sọ bẹ́ẹ̀ ṣe rẹ̀ fún yìí bẹ́ẹ̀ náà ni kẹ́ máa rẹ̀ fún kẹgbọ́ kó rọrùn wọ láì mọ̀mọ̀ jíjẹ́ obìnrin fúnra rẹ̀ àdánwò ni bẹ́ẹ̀ náà ló rí fún àwọn ọkùnrin lábala tó ti jáde ọ̀hún fáwọn ọmọ wọláì tó ti gbogbo àjọ ń rọ́jú ni nǹkan tá a bẹ̀ fẹ́ fi gbà lọ́wọ́ ọlọ́run ó ju nǹkan tó ní ká mú wa lọ kọ́lọ́ má ṣàjẹ́ kó tó gbogbo wa lọ́wọ́ jẹ̀dá tó la ọ̀fẹ́ rẹ̀. yàtọ̀ àdánwò obìnrin. Um, Is that your question? Bẹ́ẹ̀ni sir. Bísímìlá. Téèyàn eh, bá ń serve ọkọ. Naam. Mo fẹ́ mo fẹ́ kó yé mi pé ṣé àwọn ẹbí ẹ̀ náà ó kún àwọn èèyàn tí èèyàn ń serve. Okay. Ṣé um, transfer of pé a respect ọkọ a dẹ̀ fẹ́ máa ṣe gbogbo nǹkan tí wọ́n ní ká ṣe ṣé ó kún mọ́ àwọn ẹbí ẹ̀ torí pé situation kan ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ìyá ọkọ wọ́n bú ìyàwó lójú ọmọ ẹ̀ torí pé bọ́mọ ẹ̀ wú wọ́n pè ní wéèrè abiyamọ wọ́n wọ́n sọ̀rọ̀ burúkú sí ó ti wáyé pé àti àbúrò ọkọ tó jẹ́ ní tó wọ jìlbáàbù náà ó ń ṣe àwọn nǹkan tó yẹ pé kò tọ́ kéèyàn ṣe fún obìnrin yẹn ní sùúrù kò sọ̀rọ̀ ṣùgbọ́n ó ń fa wàhálà ní àárín ọkọ àtàyà tó yẹ pé obìnrin yẹn kò tiẹ̀ fẹ́ dá sọ́kọ̀ ẹ̀ gan rárá rárá torí láti rárá gbogbo aburú tí àwọn ẹbí ọkọ ẹ̀ kan ṣe sí hmm. èmi wá fẹ́ wá mọ̀ pé ṣé nígbà à ń ṣàbù ọkọ ṣó kan mọ́ pé ká máa ṣàbù àwọn náà tẹ́pá máa sọ nǹkan mí ìfẹ́fẹ́ ọ̀nà ìgúdè kò bá rò yìí ni obìnrin yẹn dẹ̀ máa ní ó máa ń láti gbọ́ fún wọn lẹ́nu àbí ó tọ́ fún láti sọ pé ẹ má bínú èmi ò lè ṣe léyìí bẹ́ẹ̀ ni nìyẹn. <laughs> ọlọ́run aṣàánú wa o ó wà èmi tó complex technical ṣé èmi mind kí n dìrí answer question yẹn ṣé mo pé àti fẹ́ fi ọgbọ́n orí dání lóhùn ẹ dákùtọ̀ ọlọ́run ẹ jẹ́ kí lóyún kó àmì question ti máa dáhùn kí n lè explain ẹ̀ délẹ̀délẹ̀ ní coming halkọ̀ lágbára ọlọ́run ọlọ́run rán mi létí láti ṣe research lórí ẹ̀. question number five. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jọ mo fẹ́ bèrè nípa kí wọ́n máa smell nice. naam naam. gbogbo ara mọ̀ pé kò dáa ká máa lo perfume. bẹ́ẹ̀ ni. ká máa jáde. naam. but àwọn deodorant kan wà àwọn body spray kan wà. ṣé pé ninety nine percent ẹ̀ ó máa ń consist of perfumes ni ó lè máa perfume gangan fún sọ. but ó máa máa rùn náà normal. so wọ́n tún bèrè pé ìgbà míì yóò lè anilọ́pọ̀ tá a fẹ́ lò jáde àwa lò lé but a ní láti jáde that particular time. àtìpó wọn máa rùn ó lè máa rùn tó perfume bọ̀ ó máa rùn. ṣé àgbẹ̀ṣẹ̀ tó kò sẹ́sẹ̀ lórí wa. àkọ́kọ́ náà èmi ò rí difference láàrin deodorant àti perfume perfume ni but difference tó kàn ọ̀ lè wà ń bẹ̀ ni pé this one is particularly meant for the armpits. so téèyàn bá wá rò ó pé kò ń rò jáde síta lòun ṣe ń lò sí armpit tó dẹ̀ jẹ́ pé with experience àwọn tó wà lásùnmọ́ ẹ̀ wọn sọ pé àwọn ń gbé ẹ̀ màá ní fine tó bá jẹ́ bó ṣe rí nìyẹn tó kò rò síta ó dẹ̀ pa nǹkan jẹ́ operative odor may that be it ọ̀tọ́ ẹ̀rẹ́fẹ́ tí wọ́n bá lò ó sábíà the sweet scent yẹ ó dé lẹ́bù pé ẹni tó súnmọ́ yàn ń gbọ́ ara ẹ̀ náà ni kí question sísà mi bá jẹ́ pé òkè èyí tá a lò fún mi lé bóyá lò lálẹ́ òun yẹn wà á tán lára láàárọ̀ i don't take anything to go and wash it off yes àfọ̀ kúrò ká tó jáde síta tó bá ti dá lójú pé bá a ṣe apply rẹ̀ nínú ilé torí ọkọ wa afẹ́kópa sí ìwúrọ̀ ẹ̀ ni torí láti jẹ́ something tó máa rùn síta tó ká tó jáde a máa fẹ́ ká pa òórùn yẹn pẹ̀lú pé ká wọ̀ṣẹ̀ ẹ̀ láti rí. forty five. naam. àwọn kan wà jẹ́ pé wọ́n máa ń ní body odor. naam. ṣé pé ọ̀rọ̀ máa rùn tí ọ̀bá lò kọ́ máa rùn. you understand. i do. tọ́ba ti sweat kékeré ọ̀rọ̀ máa rùn àwọn yẹn kọ then body creams body creams náà kọ. body cream tí body cream wọ́n bọ̀ bí àkọ́kọ́ yẹn o tí body cream náà tó bá dé pé ẹ mọ̀ fún ti perfume díẹ̀ body cream náà but usually uh, percentage are very minimal tó fi jẹ́ pé èèyàn lè gbé àti distance la ṣe sọ wípé a lè produce e yẹn bọ̀tí tó bá jẹ́ pé ó dẹ̀ tiẹ̀ náà strong débi pé ẹni tó wà close mọ́ èèyàn ń gbọ́ ó ti di perfume but nípa pé ọ̀kan wá ní bọ́dí odò mi ò ṣe méjì pa ànábi náà táwọn obìnrin kan wá ní bọ́dí odò àbẹ́yìn dá ọ̀tẹ̀ òun ti bẹ́ẹ̀ ó ní obìnrin yìí hù tó ṣe tó bá ti ń jáde síta tó ń ti pátí ìtara ó ní kírèpé olóríṣìí náà ni tó máa bẹ̀yìn pé bọ́dí odò yẹn ẹ̀ẹ́dẹ̀ ọlọ́run ọba tó jẹ́ wípé frequency ìwẹ̀ tó ti yé frequency kò ní pa á. jẹjẹ kìlọ ẹjọ mọ bọ ẹnì kọ nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ rèé ẹ fẹ́rẹ̀ mi nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ rèé áǹtì tó lè là ṣé ní nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ nípa bọ́dún ìrọ̀rẹ́ mo mọ̀ pé tí length of time tó wà between ìgbà tó yàn wẹ̀ last and the next bag tó bá gùn bọ́dí odò yẹn ó máa wà compounded téèyàn bá ṣe èrò tán ó máa smell fresh èmi fẹ́ sọ pé ẹni tó bá mọ̀ pé òun ní bọ́dí odò just before going out to try láti máa wẹ̀ and since ẹ pé nature yín tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe tán ní kó lọ jókòó síta but àwọn kan wá sọ wípé bọ́dí odò lè mí wà so strong débi pé ìyẹn lè má pa ẹnìkan wá lóun ní nǹkan tó lè fún ẹni aláàdváìs bísí mi là asalaamualeykum. aleykum salaam. àwọn èèyàn kan wà tó yẹ pé bílí ìwẹ̀ yẹn kò ní help. kàkúta mhm. tó ń díẹ̀ bá ṣe báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí rùn. nínú kò sí ibi tí bẹ́bí òjò máa ti ń jáde ní abíyá. ok ní a lè ṣe. ok kẹrin a ní láti pull irun abíyá yẹn jáde tán. ok irun kínkínní tẹ́ pé yóò fojú rí sẹ́ẹ̀tì razor tẹ̀sí ṣe tẹ́sí razor kan fi ṣe yẹn àwọn irun kínkínní kan wà ó wá ní àwọn nǹkan method kan tẹ́ pé tọ́ bá gbélé ọ máa yọ Eh, wọ́n máa ń pè ní waxing wọ́n máa tó máa wax ẹ̀ wọ́n máa gbé e lé ibi abíyá yẹn ó máa fàyọ gbogbo ẹ̀ máa tu ìyẹn ẹyọ kan tó bá ti wá ṣe tán wọ́n wá mú ṣé wọ́n pàdé ìsàtà pé àfi odorless perfume àwọn máa máa wò pé kí ló ń jẹ́ ọjọ́ ṣé nǹkan kan wà tó ń jẹ́ odorless perfume actually àwọn nǹkan kan wà tí wọ́n ń jẹ́ odorless perfume wọ́n ọ̀bẹ mi ẹ wá mú vinegar white vinegar wọ́n máa ń tà lọ́jà èèyàn á fi mu abíyá yẹn after tẹ̀ ti ṣe waxing tí kò sí irun kankan níbẹ̀ ìyẹn á mú vinegar ìyẹn fi nu abíyá yẹn tí ọba ti fi vinegar nu abíyá yẹn wá mú baking soda ọ̀tà yẹn náà lọ́jà bíi powder ẹ̀ tán mọ́ mashala ò ń ṣiṣẹ́. I have kini ìbọn tẹ́ mo pé tí wọ́n máa ń sweat you will smell it and àwọn oṣù ẹ̀kọ́ wà tẹ́ pé tẹ́ bá fẹ́ ó máa ń kọ́ sí odò fún rẹ̀ torí pé wọ́n ní perfume fúnra wọn táwọn perfume yẹn wọ́n react body sweat so they cause odour bàtà ṣe bá bọ́sítà sọ ẹ smell well bẹ́ẹ̀ ṣe wẹ̀ tán but tó bá ṣe díẹ̀ tán gbogbo ẹ máa papọ̀ mọ́ra wọn á máa rùn burúkú especially àwọn ṣẹ́tọ́ máa ní cream ọmọ àrùn burúkú so wọ́n lọ́dọ̀ tún fún ọmọ àǹṣe nìṣe tẹ́ bá ti fi wá ìgbìnìgà tẹ́ ti kọ́kọ́ ṣe wá sùn tẹ́ ti wá ìgbìnìgà tẹ́ ti mú tẹ́ wá mú baking soda tẹ́ sọmọ tẹ́ sọmọ it keep for a long time ara ti tó bá pẹ́ńtà bẹ̀wọ̀ public baking kan fẹ́ tún mú white vinegar tẹ́tí sí sínú bọ́ọ̀sì kékeré kan. ok. màmá lẹ́kùn sá. ribbon lórí ọkùnrin tẹ́tí clean ẹ̀ mú fún vegetable tẹ́tí sọmọ ìṣàlà sẹ́yìn ẹ̀ tó délé ẹ̀ máa wà òkè. jẹ́jẹ́ tó lọ fẹ́rẹ̀ ẹ ti fúru àwọn ọkùnrin máa wọ́n bẹ̀ pé ṣé máa wà effective six hour làwọn try ẹ̀ rí apart ẹni tó bá ṣe chemistry á mọ̀ pé àwọn chemical substance kan wà tó máa ń absorb gases àìbẹ́ẹ̀kọ́ tó bá ṣe ń ṣe àwọn materials yẹn ọkàn mi tó lọ sí bí rẹ́bí chemistry ni so there are some materials tí gas bá ń old out wọ́n máa ń absorb ẹ̀ ó ṣe é ṣe pé pé property yẹn wà lára àwọn nǹkan mention yẹn so n tó bá pè pé òní body odor why not try it and see ṣẹgbọ́ ẹ but káfẹ́ lo person torí body odor àá sọ pé ànábì ìgbàgbé body odor nígbà tó ní ọlọ́run òyìnbá ti ń kẹ lò ṣẹgbẹ́ ẹ̀dá kan ní sùúrù wọ́n ní baking soda ó ṣe lọ́kọ́ ṣe báyìí ẹ̀jọ̀ tábà ṣe halkọ̀ tán tábà ṣe halkọ̀ tán àwọn tó tẹ́ kí wọ́n dá àwọn lọ́kùnrin ẹ̀kọ́ bá rí ẹ̀mí ẹ̀mí sílẹ̀ kì í ṣe kó six soda o last question last question kálẹ̀ kí wọ́n ẹ̀jọ̀ wọ́n gbàgbọ́ àwọn àbá ọ̀fọ̀ tẹ́lẹ̀tì àtàwọn àbá ọ̀fọ̀ àyíká ìṣẹ̀lẹ̀ last question. aleykum salaam rahmatulahi wa barakatuh ẹnìkan ẹni tó jẹ́ pé ó rò pé nínú píríncípù ti tòun òun ò fẹ́ tóun bá ti lè fọwọ́ kan obìnrin òun ò lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ azin ó nà ni o. ẹ̀tọ́ tó ọba ti nà ọ́. ó wá ti sọ fún pé má máa frustrate mi lẹ́sẹ̀n that màá lọ gbọ́wọ́ sókè. ipe torí tí má ti lọ gbọ́wọ́ sókè mo ò ní láti kọ̀ọ̀kan ṣe mọ́ tó ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ọbẹ̀ ó ṣáàbẹ̀ bẹ̀bẹ̀ pé eléyìí ò ń ṣe um, nǹkan tọ́lọ́run sọ fún òun ní láti um, ṣáà ti ti ẹni kú ni ó gbọ́ lálá so ẹlẹ́ẹ̀kejì ń sìn ó wá something like that tún happen ó wá sọ pé ah this time around mo lè rò pé ó ti tẹ́tọ́ nìyẹn because mo ti sọ fún yín pé tí n bá ti bọ̀wọ̀ sókè mọ̀ mo ní ní nǹkan kó ṣe pẹ̀lú ẹ̀ mọ́ tó ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé irú píríncípù yẹn ṣé ó rí ní ẹ mọ̀ bí ṣé èèyàn lè ní ẹni personal thing tó máa rò pé kí o mo fẹ́ dúró lórí ẹ̀ nítorí òun fi àkóso yìí ó ní obìnrin tó ń ti nù wọ́n á jọ fẹ́ máa nira àwọn èdè ń pé bí ìgbà tábà náà ń mò lẹ́sẹ̀ ní pété ló ń ṣe ó kó dẹ̀ ti mọ̀ òun lẹ́yìn tó ń pé ó máa ń bínú nígbà wáyé ìgbà tó ń bá sọ̀rọ̀ yẹn wáyé tí òun dìde kúkúkú kúrò ní vicinity òun tó débi pé kò ní fi òun dé lẹ́bù tó máa lọ gba àgùn gbígbá tí mò ń sọ ẹ mọ bí kí ọkọ tap èèyàn báyìí ó dúdú pé òun ti nà náà nìyẹn níṣẹ́ òun ò lè òun ò rò pé òun lè kó pẹ̀lú ẹ̀ so irú advice wo lèèyàn lè fún un bàbá ní bàbá ní access sí ọkùnrin yẹn a sọ pé kì í ṣàmọ́bí mi fún wa ọlọ́run ọba ló recommend yìí pé láti educate obìnrin tó bá wà rántí ẹ̀ kánà wọ́n enter the educata educate afẹ́kọ̀ṣùwà ní ẹni náà ni tó pé ń bá wálé ní principle kan tó takò purpose tí kò wá ń ṣe ní ká educate obìnrin àmọ́bí tó ti hí but kí la lè sọ fún lẹ́yìn ká àti fún un tọkùnrin bá ní òun ìtẹ ní ẹni rìzì òun kàn jí láàárọ ọjọ kan òun kí ìpè kúlù máa páàkì jáde ní ilé kí ló fẹ́ sọ sí i tó wọ́n pè náà tọ́lá àyè tó kókò valid náà tó irú sísà yẹn la máa kàn bẹ́ẹ̀ pé nígbà tó ti mọ̀ bọ́ pé òun ṣe rí àdánwò tiẹ̀ nìyẹn kó máa ṣọ́ nǹkan tí òun jẹ́ kó bọ́ sókè nígbà bọ́lọ̀ ń bá ṣe fún ìṣe mọ́ káwá bẹ ọlọ́run pé kọ́kùnrin a ti gbọ́ wá sí wípé píríncípù tí ò bá ti bá kọ́ ọ́ lẹ́sìn ọlọ́run ọba mo kó gbìyànjú láti change ẹ̀ but before he changes kátólì convince sísà la máa bẹ̀ pé kó kóra ró kó má kó sí nǹkan yẹn kọ́ tó bá lóun pè náà tọ́lá adájọ́ tó lè sọ pé kò nílẹ̀ kò sí tó ti kọ́lọ̀ sànù wa ẹ jẹ́ ká fi ẹ̀ ṣe last question to the lord torí it's almost time for you gbogbo ọlọ́run ọba gbogbo ìta kọ́ tó jẹ́ pé bọ́lọ̀ ṣe fẹ́ kápá náà la kọ́ wa ọlọ́run jẹ́ ká lè lò ó èyí tá a ṣiṣẹ́ ń lẹ̀ ọlọ́run bá kàn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹgbẹ́ tẹ̀lé ọlọ́run mo ní àlejò from outside lagos tó ń dúró dè mí kò ní jẹ́ kí n lè attend sáwọn sisters lẹ́yìn salat i'll be rushing home tẹ̀lé ọlọ́run ọba salamu alaykum wa rahmatulah. ó ní kí ọlọ́run wá láti lagos island ẹ̀dá kòtò ọlọ́run náà bìrì ọlọ́run wá ní last weekend àwọn ò bá wa environmental sunday àti ṣe halkọ torí ìjọ náà. lórí ọ̀rọ̀ microphone àwọn bẹ́ẹ̀ ti bára wọn jù ẹ̀ wọ́n ní kì í ṣe mic ní problem àwọn engine yẹn wọ́n ti sọ pé ìṣòro fún wa tó ti ọ̀rọ̀ ìfẹ́ kò sí ọba rẹ̀. wàhálà kùsàlà. ẹ má wọlé dá orí mic bàtà ní ṣe láì. Vámonos.